ẹgbà parọ ẹgbà ké aṣọ ilé ẹ tó lò mọ wá fi gbà ké aṣọ ìwà àtọrọgùn rẹ jà ọfẹ wọṣọ mọ wá fi gbà ké. tó wá kù sí ó máa dìde báyìí sí kó wá lọ sọ́jà kó wá lọ ra nǹkan mi wá. mú mi èdè ní pé máa lọ sọ́jà ṣé bí ẹ̀yin náà ń bọ̀ láti ibì kan ní ṣé ìgbà tẹ́ ẹ̀ ọjà kọjá ni. ó tiẹ̀ ti dáa fíìmù ti ṣẹlẹ̀ ọba lọ́wọ́ ọdán. ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó realize pé ayé ti bàjẹ́ tán finally. èyí á máa ṣe ládàáda tó ń ṣe yìí náà ṣé ọkùnrin kan wá náà fẹ́ẹ́ jókòó sí. sórí ìyẹ ẹ ọ̀dájú abiyamọ ni o tí ẹ bá gbé wá ní gbígbóná kí wọn náà gbé fún ní kìkì ni. sórí gbogbo nǹkan pẹ́pẹ́pẹ́ tó wà ní ilé máa bẹ̀rẹ̀ sí ní mú kó máa gbé ta ìwọ ló nǹkan ẹ torí ọmọ la ṣe ń ṣiṣẹ́. lórí ọ̀rọ̀ aláṣọ ilé yìí mo bó lórí àwọn pàtẹ́pàtẹ́ mo bẹ àwọn àgbà ṣàkóṣàkó ọjà tọ́ba ilé wọ̀ ọfà ó bà á. ó ṣe ṣojú yẹn sùmẹ́sùmẹ́ iná lẹ́rìn yẹn iná lẹ́rìn yẹn pàrọ̀pàrọ̀ ó lè ṣe ah máa ń fọ́ ní lọ́ọ̀fọ́ lọ́wọ́ dédé gbàgbà ti rí ẹ. mọ̀kágò eléyìí mọ̀kágò. ó yá sáré tètè kọ́ bímọ la sáré tètè kọ́ bímọ yẹ. níbo lẹ ti rí àjẹtẹ̀gbẹ́ wá sílé. ayé ti mu tí eru o wọ́n ti fa tábà yẹ kù sọ fẹ́ bímọ láyé. ọmọ ọmọ lọ́wọ́. <laughs> àwọn ọmọ rẹ ni. as long as she's in this house mi ò fẹ́ kí ẹ mú àlejò kankan wá sínú ilé wa. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. a ní kò sí nǹkan kan. Eh, ayé ti ti yọ ó lè dá bóyá àwọn ayé rẹ lè lójú. ọmọ akíndí olóògbé nìkan lè wọlé arábìnrin tó wà yìí ò lè wọlé tó bá fi wọlé báyìí á dàbí bàtà jẹwọ níbi ṣe. oyún tún jábọ́ lára mi ẹ dákun ẹ dá lóhùn o. mo yọ. ẹ jẹ́ bí oníṣẹ́ ẹ náà ẹ má jẹ́ bí oníṣẹ́ o. ó lójú inú láti rí nǹkan táwọn ò. ìyá mi o ẹ lọ sí inú yín ká ẹ máa gbóhùn ẹnu. gbọ́dọ̀ ṣẹ́ ọ̀npẹ́lá mi ò ya yá ẹni bá mọ yìí ohun tó ní. àgbẹ̀ gẹ̀gẹ̀ bí ẹyin rí ìkólóra owó jíjẹ yìí màmá gágan. ìfẹ́ kì í jà kì bínú o owó jíjẹ yìí màmá ga. àjogún ayé kan ò mọ ìyọ̀mọ́ àjogún ẹ̀wù kan ò mọ ìjàgbádá ẹ jẹ́ ká ní ìṣòro go ká má bàtà tó dànù. ọpẹ́ la mi yìí gbọ́dọ̀ ṣẹ́ kó má pọ́n lọ́jọ́ ọpẹ́ la mi yìí gbọ́dọ̀ yá ẹni bá mọ yìí òun sórí. agbègbè kẹ̀kẹ́ rí ìkólóra owó jíjẹ. ṣé iná ìràwọ̀ mò ń tẹnu mọ́ ọjà rẹ̀? ènìyàn àdán fọwọ́ rọ̀gì ọ̀là àdán fọwọ́ rọ̀gì bójú ò bá ti yí àtàdán o baálé ni baálá. Kneel down! Kneel down! Kneel down! What have you done? Kí ni wàá ṣe fún mi? Kí ni. Ọ̀sán bá jọ sí. What have you done? Mi mọ̀ ọkọ tí mo jọ kọ́ mi tó bá tún sọ ọmọ tó wàá sun géètì lálẹ́ ìjọ i don come to the bathroom you better stay there. ẹ wá wọ ọkọ ìyàwó oníkọ sùn bag? bó ṣe ń gbà lọ́tún nígbà lọ́sìn ẹ̀rọ ayé ó bá wádìí òògùn dájú kó tó gbé gbèsè o òun wá jẹ ju ìgbóná ara ewu ni. Oh, <laughs>

ẹ má fọwọ́ kàn ọ́ ẹ má fọwọ́ kàn ọ́ ó ń dùn mí. tádé náà ló sojú rẹ báyìí tádé ló sojú ẹ báyìí. òun ni o. ìyá ayọ̀ mọ́ parọ́ fún mi kí ni nǹkan tó o ṣe tí tádé fi lù ọ báyìí. mi ò ṣe tádé mi ò fi ọjọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mi ò fi ṣe tádé ojoojúmọ́ tádé ń nà mí àfi bẹ́ẹ̀ ni pé ẹran ni mi ṣé ẹran ni mí ni ọmọ nà mí ọmọ nà mí bẹ́ẹ̀ ni pé mi ò bèrè lọ́rẹ̀ mi ò ṣe ò ṣe kankan fún un ẹ jẹ́ kí ẹ jẹ́ kí sí gbogbo ara mi ah, ah, ẹ jẹ́ kí sí kí ní gbogbo kẹ̀kẹ́ ní gbogbo ìta gbangba ló wà kí ló fẹ́ sílẹ̀ ìta gbangba ló wà má sí ra kẹ̀kẹ́ ní gbogbo àpá. ìwọ tó ìṣe èèyàn dúdú tí gbogbo ó ṣe kó ah. má sí ra lẹ̀ o tade tí mi ìdàgbà tó bẹ́ẹ̀ bàbá rẹ̀ fọwọ́ kàn rí kí ló dé. mi ò mọ. ló bá ṣẹlẹ̀ yóò sọ fún mi. ẹ̀ ló tade kí ni ìyá ayọ̀ ṣe fún ọ tó fi lù báyìí kí ni tó ṣe fún ọ. ẹ wo mọ́mí ẹ má dá lóhùn jàre ó ti ṣìnà oníwàánu mi oríṣiríṣi kókó ló máa ń lò fi ṣe nọ́mbà eléyìí sí i bàmí ọba ti mọ̀ wá sí bẹ́ẹ̀ ah, ah. sórí bíbẹ́ wá lóògùn orí fífọ́ ni ọ̀dà n ó pè padà bó bá ṣe jẹ́. mo sọ fún yín pé mo jí o kí ló dé tíwọ náà fi DJ tó fi ń ṣèfò orúkọ ọkùnrin ó lóun lo cu òun lo wáìdì ah. òun lo klóòsì kí ló dé láì sóun tíátà. Ah, tọ́jú òde bẹ̀rù ah. ọlọ́run. ó lè tó wá kọ sí yù sí ó ló ti pè ọ́ tẹ̀mẹ́rin lónìí. ṣe ní díje tẹ sọ yẹn díje tó wá ṣe pàtí fún ọmọ mi ayọ̀ ni ṣé wàá rí sí yù yẹn kọ́sítọ́mà mi ni kọ́sítọ́mà mi nìyẹn kọ́sítọ́mà tó máa ń bá mi ra ọjà ni gbogbo kọ́sítọ́mà kan ni mò ní nọ́mbà wọn àmọ́ òun ìgbà mi máa rán ọmọọṣẹ́ kókó lọ gbọ́ ọjà fún níbi tó ń gbé nǹkan tí mo fi mọ tí mo fi sèbò orúkọ ẹ̀ nìyẹn kọ́sítọ́mà mi nìyẹn tó fi yà jẹ mí báyìí. ọba ti kọ́ délẹ̀ ọba ti kọ́ kọ́sítọ́mà ah. kò rí i pé kọ́sítọ́mà. nǹkan tí mo fi sèbò tọ́mọ nìyẹn tọ́mọ yìí fi yà jẹ mí ṣé mo ti sá gbogbo nǹkan tọ́mọ yìí ṣe mí ṣé mo ti kódà ó tún jèrè ọkọ ah, ah, ah, dákun kọ lọ mọ bínú wàá mọ lọ ní. mi ò lọ o mi ò lọ ẹ bẹ́ẹ̀ kó pa nǹkan agbókun ẹ wọ ẹ wọ ẹ bí bíbá ń bọ̀ fún mi bẹ́ẹ̀ ni mo máa ṣe wàhálà ilé ilé ẹ ilé ilé ẹ kò sí wàhálà. ọ̀gá mẹkáníìkì yìí tẹ́ pè látẹ̀ pọ̀ ṣé wọn ò ti tó dé ni. actually na mo ti pe náà but ó sọ pé òun ò ní pẹ́ dé òun náà mo fọgbọ́n dúró dè náà. tó pé táìmù ti ń lọ ẹ̀dùn ọ̀tí wa Mr John ẹ sáré fún mi ní ọ̀dẹ̀ náà kí n fọlọ́ kàdá. oní machine ṣe báyìí pọn ẹ ẹ wẹ ní kò ń ro dàn ná. ó dàn kí láì ṣe fóònù. kó tó ṣe méjì gbogbo yẹn lọ ná. ẹ sọ fún gbogbo dúró dè wá ń bọ̀ kí ló ṣe mọ́tò yín. Okele má is this Mr Okele now? Hey, he's coming ó lọ méjì ní machine ni. Okele tó bá gun rájà ni. ẹ má bínú sẹ́rí Mr John tí bá ti pé ọlá bẹ́ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ti pè mí ló jẹ́ kí n máa bọ̀ èmi àtòun gan àjọ ń sẹ́nu ọgbà kan náà ni èmi ń tiẹ̀ àwa ń bì kan tá à ń ti fàájì lọ́wọ́ ó yẹ ká ti lọ bí ẹ kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ kan nígbà tẹ pè mí. actually ni àtàrà mo ti wà mo ti wà mo kọ̀ wípé ó kọ̀ stop tí bá ti start ẹ̀rọ àyà máa ó ń jà kan. ẹ lọ sí bọ́lẹ̀tì ẹ sí bọ́lẹ̀tì. Ah, láì jẹ́ pé ó fẹ́ lọ sí Ghana. ẹ lọ́dọ̀ bọ́lẹ̀tì yẹn gan ò sí kò sí kò sí ẹ náà bíbí ìwọ sáré bá wọn sí bọ́nẹ̀tì. sẹ́wọ́ etí kìjù ni kò ní sí kẹ̀ àwọn oníṣẹ́ méjì ní ayé. sí bọ́nẹ̀tì ká o kó má jẹ́ pé bóyá orí bátìrì yẹn ti yọ ni. bóyá ah, wọn láti lé wu. kí ló ṣẹlẹ̀. sórí kébù bọ́nẹ̀tì ó ti jábọ̀ pọ̀ ẹ̀ ó ti já o ìgbéra tán kò sí àbí. Eh, àfi bí kẹ́mi dákòlò yín ara èèyàn wàhálà ti dé báyìí o kọ́tí mò ń sọ gbogbo gbogbo nìyẹn ti já o ẹ wo Mr. John ẹ mọ kan tó ṣẹlẹ̀ sẹ́rí ilẹ̀ ti ṣú pípé tẹ pé wọn gan ó yẹ káwọn àgàn ti lọ rí lọ sùn ọlá ìpín kọlù yín ó ká mọ ti fàájì ni nǹkan tí mo kàn rò pé a lè ṣe ń sin ni pé mọ́tò yìí ẹ fi kí ẹ lẹ̀ torí wọ́n ní kébù ti já a lè ṣí bọ́nẹ̀tì a ṣẹ̀ máa pe panel wa. láti wá yọ panel yọ panel tá a máa pe panel kákọ́ béèrè ohun tó kọ́ ṣe mọ́tò yìí kó tó paná pé ẹ ẹ lẹ o Mr John kó tó paná báyìí tó ṣe ń ṣe ẹ ti bá ti start ẹ báyìí ó ó ṣe báyìí ó ń jà ó ń jà ó ń jẹ́wọ́ kọ́nà hmm. láì dùn apọ́lò mu. yé mi yé mi. ẹ wọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ̀yin á máa bá ọlọ́kadà wa lọ a máa gbé yín lọ àwa àbójútó mọ́tò yìí àmọ̀ bá ṣe ṣe so tí wọ́n bá ti torílẹ̀ ti ṣú tó bá ti di láàárọ̀ ọ̀la àá gbé kinní wa àwa wò so tí wọ́n bá ti ṣe gbogbo ẹ̀ tán iye owó tó bá máa ná yín àjẹ́ kí ẹ mọ everything. kọ́tì ẹ̀ gbogbo ṣé ẹ nẹ́rù gbẹ tẹ máa kó ẹ mú kí wà ẹ mú wá. ṣe ṣọ́ọ̀kì mọ́tò ìṣègùn bíbí ìbàjẹ́. That is my specialist. Yeah, yeah, yeah, yeah, yo, yo, yo, yo, yo. Ẹ ẹ má bínú sàn, sí kò sí nǹkan tẹ fẹ́ mú ní mọ́tò. No, no, no, àtọ̀. Ẹ gbàgbé kankan. No, no. Ẹ ní nǹkan kan. Ẹ yóò gbàgbé fóònù síbẹ̀. Ẹ mú kí wà ṣẹgbọ. ẹyin máa lọ ní ti. ẹ tẹ̀lé maṣíìnì kò gbé yín lọ. àwọn máa lọ kí ẹ ẹ máa lọ sà. ẹ máa sọ̀rọ̀ lórí fóònù. iye tó bá máa jẹ́ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ tílẹ̀ bá mọ́. ọ̀rẹ́ sà. ó yá wá lọ lọ kí ìfẹ́ kì í jà kì í bínú o. Mm. umbrella mi you gbọ́dọ̀ ṣẹ́ umbrella mi you gbọ́dọ̀ ya ẹni bá mọ ìkóhun tó ní. agbe gẹ̀ǹgẹ̀ bí ẹyin rí ìgbóná ra owó jíjẹ yìí màmá gágan. ìfẹ́ kì í bínú o owó jíjẹ yìí màmá ga. àjogún ayé kan ò mọ ìyọ̀mọ́ àjogún ẹ̀wù kan ò mọ ìjàgbádá ẹ jẹ́ ká ní ìṣòro ká má bàtà ń tó dànù. ọpẹ́ la mi yóò gbọ́dọ̀ ṣẹ́ kó má gbọ́n lọ ṣá ọpẹ́ la mi yóò gbọ́dọ̀ yá. ẹni bá mọ yìí kò ń ah, ah. sọ ọ́ ni. wọ́n kú lálàáfíà ni kí lè wá bá ara lẹ́nu. Eh, yà mo tẹ̀ ti mú àwọn nǹkan tí mo fẹ́ but mo wá notice pé pef ti máa ń lò yẹn kò sí bíbá ẹ mọ́. oh perfume tẹ máa ń lò ah customer kan wá kó bíi mẹ́rin tó kù ń jẹta bọ́ ẹ má wọrí nínú wíìkì náà ní ti bá lọ sọ́jà máa bá yín ra tiyín. kò sí problem máa wá ní weekend then èyí tí mo tiẹ̀ ṣe ń lò ó sì kù kékeré bọ̀ ẹ mọ̀ pé mo kì í náà kí n jáde kí n máa lo pef so mo fẹ́ fi yẹn náà ṣe extra ni. okay. ẹ máa wá ní weekend then. ọ̀rọ̀ ẹ ṣe gan thank you so much. so kẹ́ni nice day. ọ̀rọ̀ àtẹ̀yìn ẹ̀yìn wọ bíbà kẹ́yìn lọ ṣe ní àkáǹtì. ọ̀rọ̀ ẹ ṣe o kẹ́ take care. ráyè fún mi. ṣé kò wá sí ìkọ̀ tí gómìnà lè ṣe àmọ́ ọ́fíìsì? Eh, gómìnà ò try ṣùgbọ́n lọ́bẹ̀ ṣe sí wọ́n lè try wọ́n lè try wọ́n lè try best of the ṣùgbọ́n èyí tó ti wà òkè wà òkè ni wọ̀n wọ̀nyí tí wà òkè ló pọ̀ jù wọ́n gbọ́dọ̀ kọ́ lè assist wọn financial aspect láti lè jẹ́ kó gbọ́ ìyẹn náà tó wà. ẹ̀yìn tẹ̀ wá ọ̀rẹ́ mọ́ ẹ̀gọ́ ni mo fẹ́ yẹ fún. kí ni ẹ̀rọ? jẹ́ ká lọ sọ́nù mọ́tò rẹ̀. jẹ́ ká sọ́nù bí kò lè mọ bó ṣe a máa kò tó ń yẹ kíkan yẹ driving. ṣó lè tó yẹ ni. babe bá mi. no no kò ní ìdí òun náà kájọ kájọ sọ mí báyìí náà. kó gbọ́ ọ̀gá bẹ́ẹ̀ sọ. ọ̀rọ̀ tájọ ìrọ̀ ń fẹ́ sọ fún ẹ. Tádé kí ló ṣe. lọ́mọ̀ kó Tádé ṣe níjẹta èmi òun ìyàwó ẹ̀ lájọ ń jáde bó ṣe rí Stella nìyí Stella. Stella ex yẹn na Stella tó rí rúmurúmu tí ò nomi lára púpọ̀ yẹn. ẹ̀wọ̀n mi gangan ni. ó bá stọ̀ bí ọjọ́ ń sọ̀rọ̀ ẹ̀yìn ò tiẹ̀ bá àtúnṣe lè rí ẹ̀sẹ̀ kó bá sọ̀rọ̀ the next one ni kí ìyàwó òun bọ́ sẹ́yìn kí Stella jókòó síwájú bí lọ́dún ṣe ń rògbọ́ bẹ́ẹ̀ ṣó make sense. ìgbà tó wá sọ bẹ́ẹ̀ kí ni ìwọ wá sọ fún. Ah, ọwọ́ mo gbà fún mo change ẹ̀ fún yín take ẹ̀ lightly pẹ̀lú ara. ṣé ti rí ìwọ lọ́rọ̀ ẹjọ́ lójú ọ̀rọ̀ òjò èmi lójú. ìjọ tó ti mú ìyàwó ẹ̀ tó ti nà bí aṣọ òfì ó nà bí ẹni pé èèyàn kan ló bì í. kí ló ṣe tó ń sọmọ ìbáyìí statement tó bá ń sọ tó máa ń bí èmi nínú àmàní ẹ ọmọ yẹn ti bímọ fún òun rí tó bá lọ òun ló nìkan tó máa lùsù wípé ẹ kò lè fẹ́ ẹni tí ó wà bí òun mọ́ òun sì lè fẹ́ ẹni tó kéré sí ìyẹn tádé ni òun sì lè fẹ́ ẹni tó kéré sọmọ yẹn ṣé ọmọ bíbí járùn ni ṣé ọmọ bíbí járùn. imagine nǹkan tó máa dùn báyìí sí ọmọ àfojú kan náà wò àwa pẹ̀lú ẹ̀ pé bí ara yín live life àwọn náà ni. má sọ ọbẹ̀ wọn ò lè sọ yín lẹ́nu nítorí ọkọ tó fẹ́ mi olówó orí mi kò ń ṣe bẹ́ẹ̀ mi dẹ̀ one percent sure pàyínú ẹ̀ fọ́ girlfriend títí. sure sure sure kí ló máa yẹ sọ̀rọ̀ ẹ̀ báyìí ṣá máa fílẹ̀ àwọn àwọ̀ báyìí nígbà. fi sílẹ̀ a lè fílẹ̀ ọ̀rẹ́ wa ní nǹkan tá a máa ṣe ni pé a máa advice ẹ̀ a máa máa gbìyànjú láti advice ẹ̀ kó change. ẹ báwo wá ni movement ń rà. ká ṣe máa wọ bí táwọn náà. umbrella mi ò gbọ́dọ̀ ṣẹ́ umbrella mi ò gbọ́dọ̀ yá ẹni bá mọ yìí ohun tó ní agbẹ́gẹ̀gẹ̀ bí ẹyin ni ìkóránra owó yẹyẹ yìí màmá gágan ìfẹ́ kìjà kì í bínú o owó jíjẹ yìí màmá ga àjogún ayé kan ò mọ ìyọ̀mó àjogún ẹ̀wù kan ò mọ ìjàgbádá ẹ jẹ́ ká ní ìṣòro ká má bàtà tó dànù. ọ̀pẹ́ la mi gbọ́dọ̀ ṣẹ́ kó má pọ́n lọ́jọ́ ọ̀pẹ́ la mi gbọ́dọ̀ yá ẹni bá mọ ìfòhùn agbẹ̀gẹ̀gẹ̀ ẹyẹrí ìgbóná ra owó jìjẹ. ṣé iná ìràwọ̀ mò ń tẹnu mọ́ ọjà rẹ̀? ènìyàn àdán fọwọ́ rọ̀gì ọ̀là àdán fọwọ́ rọ̀gì ojú ò ti kí àtàdán baálé ni baálọ́la ó lè fa ohun tí yóò dáa olólùfẹ́ ni àwọn ọkùnrin yẹn jẹ́ ká sọnù o ká má bàa sọnù màmá ni o. ọpẹ́ náà mi gbọ́dọ̀ ṣẹ́ kó má gbọ́dọ̀ ṣẹ́ mi gbọ́dọ̀ yá bẹ́ẹ̀ ni ẹni bá mọ̀ ní. oúnjẹ ti rẹ̀ dùn jẹ. ọlọ́run gbé. lèèyàn fi ń gbé títa o sọ kí ni ẹ ní pẹ̀lú ẹ mo ní mo jẹun kí ló ní pẹ̀lú ẹ i am not hungry tí má tiẹ̀ máa jẹun wá jó oúnjẹ tiẹ̀ wàá gba aṣọ lára mi ń ta wàá wá dàbò mi nulẹ̀ obìnrin alálùbáríkà wo ló máa ń ṣe bẹ́ẹ̀ torí mo kàn sọ pé kókó wájú mọ́tò ká lè jọ wọlé ọmọbìnrin yẹn ṣòro pẹ́ gbẹ̀ẹ́ ṣé mo kójú ẹ lọ́lọ́jọ́ orí ni ẹ wà leju kálò leju ni àwọn idiot yẹn tọ́ pé àwọn lọ́rẹ́ mi yẹn àwọn náà ní sọ́sọ́kúsọ tó ń sọ ẹ àbọ̀mọ̀ kò ti yẹ̀yẹ́ mi láàrin ta ọkọ ti disgrace mi. Um, it's fine ó ti yé mi. kí ló yẹ kọ́lẹ̀ kí ló yẹ. no as in nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé nǹkan tó ṣẹlẹ̀ òun ni mo sọ pé ó ti yé mi. you just shut up my friend shut up. Ah. you're such an idiot èmi ló bá pè ọ ní owó ti yẹ. we just shut up my friend and just keep quiet. mo ṣe gbẹ́ ẹ̀ ni. mo ń kìlọ̀ fún ẹ o mo ń kìlọ̀ i'm warning you. ma misbehave o ma misbehave lálẹ́ àtọ̀ have my eyes on you. nonsense obìnrin gidi wo ló máa ń ṣe òògùn nonsense. mo mọ̀ pé tí mo lójú ńgbà tí mo fẹ́ ni obìnrin gidi alálùbáríkà wa ń ta tó yẹ kí n fẹ́ mímọ nǹkan tó sún mi dọ́dọ̀ ẹ̀. mo ní kẹ́ má bínú sá. èmi ló bá wí bẹ́ẹ̀ mo fẹ́ jìyà sùn lálẹ́ yà bí. i'm sorry ẹ má bínú sá mo fi sí ọ̀nà. ènìyàn dán fọwọ́ rọ̀gì ọ̀là àdán fọwọ́ rọ̀gì bójú ló ń bá ti gi àtàdán gbà lé ní gbà lọ́la ó lè fa ohun tí yóò dá fọlọ́lùfẹ́ ni àwọn ọkùnrin yẹn jẹ́ ká sọnù o ká má bà sọnù màmá ni o. ẹ̀jẹ̀ ṣe ṣàwọ̀ òkè ẹ̀jẹ̀ ṣe gbogbo ọjà wa ló ti kó jẹ tó ṣá. Ah, ah. Ah, báwo ni dálẹ̀ ṣé o wá pa. ẹ báwo ni. ẹni ẹ máa wá láti last week ẹ ṣe ń dé ń sìn. torí ọlọmọ ìbínú ọkọ mi sórí ọ̀nà òun òun ni òjì àrítìbí a ṣáà máa jẹun ọmọ ẹ̀ màlíkì náà dẹ̀ máa jẹ ṣe ṣàwà òkè. jẹ́ ah. fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀. kí ló ṣe é lọ́wọ́. ọwọ́ mi ẹ wo sista mi àwọn tiles orí ibú tó ń tà lẹ́nu ọjọ́ mẹ́ta kò yé mi ṣe bí mò ń tún lè ṣe ni bí mo ṣe yọ̀ ṣubú nìyẹn ọkọ mi gan lòun fẹ́ gbọmọ ọ̀dọ̀ fún mi àmọ́ mo ní mi so, orí tiles ló ti ṣubú torí báyìí. bẹ́ẹ̀ni. Ah, jọ̀wọ́ kọ́ mi o máa need láti were extremely careful àwọn tiles ní tíyàn bá nù tí yóò bá dry dáadáa irú àwọn kan báyìí máa ń ṣẹlẹ̀ pẹ̀lẹ́ ṣé o ṣáà ti take care dáadáa o ti lọ sí hospital. Uh-uh, mo ti ń feel better gan. Alright, right then wàá máa try láti fi orí wọ a lè straight dáadáa pẹ̀lẹ́ dà wo àwọn ọjà mi ń kọ́. ọtí oh, páàkì um, ṣukura máa ó yá bá ń tí gbà àwọn ọjà wọn wá. Okay, ma. gbogbo ilé náà kọ àwọn ọmọ mi àtọkọ ẹ. àlàáfíà ni gbogbo wọn wà. báwo ni ṣá bẹ́ẹ̀ ni kò síbẹ̀. lóbùkún ó gba pẹnáìtì lọ tó ni o olórí burúkú ni tọ́ta. ẹ sọ́ọ̀ fa wọn pẹ tíráfì wọ bó. ah géèmù ti tán ẹ ẹ jọ ẹ jọ receptionist àbí kíná pè ẹ wo ẹ ẹyin ni mo bá sọ̀rọ̀ sẹ́ni mo ṣe wà mo fòrò wá báyìí dàní o ẹ̀wọ́n ní wèrè gan ah tẹ́ bá ṣiṣẹ́ báǹkì ẹ lọ ṣiṣẹ́ báǹkì àbí ṣé wọ́n ní báǹkì lẹ́tí ń ṣiṣẹ́ ní abẹ́wà ní reception mo play game nine thousand ṣé ẹ mọ̀ pé ọwọ́ kọ́sọ́mà oní customer, mọ́tò oní mọ́tò tí mo gbà ó ní mo gbé owó wá ṣiṣẹ́ ẹ one thousand ló kù nu ten thousand kenya play two point five ẹ how come to play the ẹ uh, over one point five and the k is not score. wá kí ló máa ń ṣe ẹnu kí ni ìṣòro ẹnu ó jẹ́ last week ó sọ̀rọ̀ ó wá ó wá jẹ́ ń sìn ó wá ń pariwo what's your problem jọ tó bá tó bá ní kankan ṣe get out mo rò pé rẹ̀ dàrú tí rẹ̀ dàbí akoto ọlọ́kadà. a máa dà fún ọ̀rẹ́ mi you can imagine. ṣé ìjẹ́rìí tẹ ìjọ èlò lẹ fún wa àbí èlò lẹ a lè wa lọ́wọ́ ẹ wá jẹlé ni ẹ wá bẹ̀rẹ̀ sí máa pariwo ẹ lẹ́mọ bá dùn tó ń fọ́lọ̀ yín kiri o jẹ́ ti gbọ́ jẹ́ bẹ̀rẹ̀ sí ń pariwo bí pọ́ńdì ṣe ń ṣe lórí yín. ẹ lẹ́mọ ọkọ tó kọlù nílé mi. ẹ mú ọkọ tó kọlù mi. ọkọ tó èlò ló fẹ́ fi play ẹ̀. owó yẹn normal normal play ẹ̀ mo ṣe máa ń play ẹ̀. ok gbà. ìwọ tún jẹ́ ń tiẹ̀ nìyẹn o tó o bá ti jẹ báyìí mo máa kùn bí ẹ̀fọ́ tí ò rẹ jẹ̀ mú ni atẹ́nu ọ̀nà mo ti ń gbọ́ bọ́ọ̀sì ẹ̀ ó ga fún ẹ. ẹ ah, jọ eh, tó lọ náà báwo ni ọ̀rọ̀ wa sì papọ̀ bó ló kórè ẹ̀bùrú ọwọ́ àtàgẹ̀mù àtàgẹ̀mù tá a sọ dàbí ìwé túwe máa ń rúgbọ́n wèrè ó dàbí búrọ́ọ̀sì two ninety ṣé ẹ eh, ọwọ́ play game kí ló kàn án pẹ̀lú tèmi ọmọ yẹn tí mo ti nine thousand nine thousand ẹ. wọ́n máa jẹ gbèsè láàsì. bàbá yà jẹ gbèsè. ọmọ pẹ́ wo mo rí ẹnájà rẹ̀ àríyá lẹ́tà. olórí burúkú wèrè lọ́wọ́lọ́wọ́ o ọ̀dẹ̀ nà ó fi play game oṣù kan ọ máàkì máàkì débi pé yíkì bá nù ẹ ó tàn dànù. umbrella mi gbọ́dọ̀ ṣẹ́ umbrella mi gbọ́dọ̀ yá ẹni bá mọ yìí jẹ́ wa pa ẹ̀kú ọjọ́ mẹ́ta èmi náà ṣàrò pé mọ́tò mi lè ká má tiẹ̀ rí yín mọ́ àbí ṣé kò kì í ṣe torí perfume tí mi ò ní last time lè ṣe patronize wa mọ́. Ah, rárá o hmm? kò jọ àárí bẹ́ẹ̀ ṣe rò nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo travel lọ South Africa. oh really. in fact last week mo ṣẹ̀ dé àtìgbà tí mo dẹ̀ ti dé yẹn ah, mo fi pé mo ti stress ara mi jù níbẹ̀ yẹn i have to relax. mo kì necessary. jáde necessary. unnecessary unnecessary mm. ẹ pẹ̀lẹ́ ọgbà oníkàwá máa retí yín báyìí mm, ẹ máa rí mi ẹ ṣáà máa rí mi lẹ́nu jọ mẹ́ta ẹ mọ̀ pé mo kì í jìnnà síbẹ̀ yẹn. Ah, so yí. kí ló ṣe yín. mo fi ìpè. ẹ má fọwọ́ gbọ́ ẹ jẹ́ kí n yín ọ̀pọ̀ mm. ẹ jẹ́ jẹ́ kí n lọ ọ̀rọ̀ mi ṣe. ṣé wa ọkọ mi ṣe yẹn ṣáà ti wà òkè. yà máa wà òkè máa wà òkè ọkọ yín nìyẹn ẹ máa lọ máa rí ojú wa tí wàá sọ̀rọ̀ ẹ̀ máa pè é. ọ̀rẹ́ òkè lẹ́tà kẹ́tẹ́kẹ́. àìfarabalẹ̀ àìní sùúrù àìgbọ́ra ẹni yé ó lè fa kílé máa gbóná ọjà rẹ̀ iṣẹ́ ń bẹ lọ́wọ́ ọkùnrin láti ṣe má fura sẹ́ni yóò bá ń bá rìn ẹni yóò bá bá rìn má fura sí káfọ́tún ọ̀tún káfọ́sí wọ̀sí ọ ló ń jẹ́ kán wọ́ mọ́ o ọ̀rọ̀ ìfẹ́ lè olè kò yẹ kó dógún.

torí nǹkan tó rí wo rí o. pàdé mi fi ọ̀rọ̀ ẹ ṣé ìwé tó rí wọn rí ń sùkúl ẹni mo rí òòyì ẹni mo rí òòyì àti ṣe ń sùkúl báyìí báyìí báyìí mi ò tún bá o èmi máa ṣègùn mọ tí ayé máa gbọ́ tó wọn máa mọ̀. bọ̀ sọ́tẹ̀ ń bèèrè tẹ̀lé dẹ́yìn. tí wọ́n sọ fún kí mi ò mọ̀ kí n máa bá bọ̀ sọ́kúl mo ò dúró rẹ̀ ó lè máa wọ̀ bóyá tí mo ṣe máa ń yọ wá ní ìwà àwọn ọ̀dọ́ ìwà. Hmm. àlàyé bí o ṣe máa ń yọ wá sọ́dọ̀ ẹ̀ wà kí bó ṣe wá sọ́dọ̀ mi lánàá ṣé ìwọ ló ń bá mi sanwó ó ti dẹ̀ wá níbẹ̀ ogun ìṣẹ́dẹ́bẹ̀ àti máa bá pàdé mi sọ̀rọ̀ first person máa kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni. yes wọ́n sọ fún mi pé òun ò bí o máa wà ní àbí o ti jáde o ti gbà nọ́mbà ẹgbẹ́ tí bá kú omi báyìí first person máa kọ́ pé ìwọ ni kí lè sọ fún ẹ pé à Bọ̀sún mo ti bímọ o. ẹ o bímọ. mo ti bímọ. congratulations ọjọ́ wa ni ẹ báyìí. ọjọ́ Friday ni kò mọ mi. Friday. Friday. kó tó tẹ gbímọ gbọngbọn ni pé ìyàwó Tádé tún wá bá mi bó ṣe máa ń wá ó ní ìgbà tí Tádé rí òun tóun ìkọ̀kan bọ́ sójú kọ́sítọ́mà òun wá ń faṣọ ọjọ́ òun bá fẹ́ ó ní bó ṣe rí òun báyìí tó lóun tẹnu bọ̀ lẹ́nu kóun kìsì ẹ̀ òun ò dẹ̀ kìsì ẹ̀ ó ṣàṣàlàyé gbogbo ẹ̀ fún mi ọmọ yẹn ké gbà tẹ́mi wá sọ pé gbà tó ṣàlàyé kí ló wá sọ ó lóun ṣàlàyé fún òun bẹ̀ òun ṣe gbogbo ó ní kò gbà òun gbọ́ ó ní ṣìnà lòun ṣe ń ṣọ̀ wọn wá wò pé kí ni mo tún lè ṣe báyìí ló yẹ kí n wá sọ́dọ̀ ẹ̀ pé kí la máa ṣe. ọ̀rẹ́ mi lè parọ́ fún yín mi sọ yẹn kí mi dá sọ̀rọ̀ tá a dì mọ́ torí mi ṣọ́ọ̀bì àwọn yẹn lè ti lẹ́yìn tèmi ṣe rí máyà parọ́ fún yín lórí ọ̀rọ̀ tádé tádé tádé tẹ́ ń sọ kiri ẹ fọ tádé lẹ́fọ̀ọ́ náà tẹ́ bá ṣe yín advice tádé ẹ máa tẹ́ advice kan ti máa fún yín níbi kẹ́ ìyàwó tádé ṣèbí tádé sì níyà ẹ pè ìyàwó tádé ẹ sọ fún tádé kó lọ bá ìyá ẹ tí ìyá tádé bá bá tádé sọ̀rọ̀ tádé máa gbọ́ kò sí ẹni tó kì í bẹ̀rù òbí ẹ̀ ẹni kí lọ bá yẹ kí ìyá ìbá sọ̀rọ̀ ẹ máa ń pẹ́ láàrin one month two weeks tó wá lọ bá yẹ ẹ máa ń pẹ́ changes máa wà kí hmm. wọ́n sì continue pé advice tàdí ẹ máa tẹ́ sí o. Hmm. yes bí àgùntàn máa sọ fún bẹ́ẹ̀ ni ẹ wo ẹ má yẹ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ pàdé mi mo ti bímọ ṣé màálùú ní kí wá gbà ni àbí one bag of rice àbí owó ní kí wá gbà. ìfẹ́ kì í jà kì í bí inú wọ. Ah, ọ̀rọ̀ tọ̀lọ̀rọ̀ mo ti táàgì wọn ọ̀rẹ́ má rí mo fi táàgì wọn tó ti yẹ bẹ́ẹ̀ ni bá mi ta wọn ọ̀nà wọn pé ìjọba ló fẹ́ fún mi kí yẹ mọ̀ bí àwọn ènìyàn bá ń gbára pàrọ̀ kí máa fún yín lọ ọmọ mi kí mọ̀ ń bẹ̀. ṣé ìgbà yìí. àbáràlà àbáràlà bínú síyàwó ẹ̀ ọ̀rọ̀ orí bó ṣe rò ó kò sí nǹkan tí ò fi búra fún mi tán bá mi dáríjì fún ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù padà jẹ́ kó padà sídìí ọjà ẹ̀. mami ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ kí n má bínú yẹn tẹ̀sán torí ọlọ́run mo gbọ́ yẹn bọ́ ṣẹ́rí èyí tẹ̀ sọ pé ọ̀rọ̀ orí bí mo ṣe rò yẹn ìyẹn ló múnú bí mi o ṣé ká máa pèrè ẹ̀ níkà ni ṣé kè jẹ́ pèrè ẹ̀ lórúkọ ni mami mi ò lè rẹ mọ́ kó dàfẹ́ mọ́ mi lọ́wọ́ i saw her with my two naked eyes i saw i saw you you mo rí ẹ nígbà tí wà tọkùnrin kan tẹ̀ǹtẹ̀nu bọ́ra yín lẹ́nu mo rí ẹ náà ṣé mo jọ dẹ̀ ni ṣé mi ní mọ nǹkan tí mo rí mọ́ ni mo bèrè lọ́wọ́ ìyàwó mi pé kí ló ti wà tọkùnrin kan tẹ̀ǹtẹ̀nu bọ́ra lẹ́nu ó ní pé nǹkan kó sí lójú òun fẹ́ bá yọ ìyàwó lé ìyàwó lé for that matter ṣé lómi ò síbẹ̀ tó lè bọ́kùnrin ẹ̀ yọ nǹkan lójú ẹ̀ ni how can you even do that to me how can oh, why a máa yàlè fún kínní. dákun má bínú ìfọlọ́wọ́n bá bí o má bínú bá mi fún ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù ẹ̀ padà jẹ́ kó padà sídìí ọjà ẹ̀ jọ torí ọlọ́run wò ó máa wò ó tó bá ń fọ̀ bẹ́ẹ̀ yín jẹ́ níṣu kò máa sẹ́ni tó bá mi òkè ò máa lè mú ọ lẹ́ni tó yẹ pé tó bá fẹ́ gbà mú bó ṣe mú rè tí ò ní lè bọ́lẹ̀ má bínú bá ń fún kọ́kọ́rọ́ padà ọ̀rọ̀ orí bó ṣe rò ó kọ́sítọ́mà mi lẹni torí yẹn nǹkan dẹ̀ fẹ́ sí wọn lójú mo ní pé kí n help wọn ni mi ò ṣáà lè máa fọ̀bẹ ẹ̀yìn jẹ́ níṣu. abẹ́gì abẹ́gì nǹkan fẹ́ sí lójú ẹnu ẹni fan àbí ẹnu ẹni fan tó máa yọ nǹkan kúrò lójú ẹ ẹlòmíì ò sì tó lè ran kó bá yọ nǹkan lójú ó ti marry you're married act like a married woman you're married stop insulting me okay mo ti gbọ́ nǹkan tẹ sọ àjàmọ́ àjàmọ́ ṣùgbọ́n tó ní kọ́kọ́rọ́ fífún yẹn kò lè kò lè work mi lè ṣe kó ti ṣọ́ọ̀bù yẹn pa fúngbà díẹ̀ náà ṣe ti gbọ́ ọjọ́ mi ti má dẹ̀ tètè ti ibi iṣẹ́ dé máa lọ bá ṣí ṣọ́ọ̀bù ẹ̀ máa máa bá tajà díẹ̀ máa kó wálé fún. Tádé báwo ló ṣe máa fi iṣẹ́ ẹlẹ́ tó lọ jókòó sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ. mo love ẹ. ó dáa sáà má bínú jọ nítorí Ọlọ́run bá mi fún ní kọ́kọ́rọ́ yẹ kó padà sídìí ọjà ẹ̀ màámi ẹ̀yin lẹni kí n fún kọ́kọ́rọ́ anything tó bá dá ẹ̀yin lẹ máa ẹ máa gbé o. àní ah, ah, kò fún. it's okay mo ti gbọ́ um, màámi ni kí n fún ẹ kọ́kọ́rọ́ màá fún ẹ. umbrella mi gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ ṣe jáde ná. umbrella mi gbọ́dọ̀ ya ẹni bá mọ yìí ohun tó ní. agbẹjẹgẹ bí ẹyin olú máa ń láìka àwọn discount tó máa fún lórí àwọn ìjẹkùn máa ń bá yàrá. ok no problem. ọwọ àyè ṣe gan. ok ẹ bí kí n. strong dájú náà ó kàn ti gbà wò tó bá tún yà wá sí nìyẹn tó tún dọ̀tún màmá máa rí tiẹ̀ lọ́dún ìwọ máa wà olóòkú ó ṣàdàbọ̀ ó dàbọ̀ bá mi káwọn máa tẹ́kọ̀ọ́ máa gbọ́ ó dàbọ̀. ṣíkẹ́ báwo ni kí ló ṣẹlẹ̀ sí ẹ látijọ́ yìí kí lè tó ti ṣọ́ọ̀bẹ pa over two weeks now. <laughs> Ah, ẹ wo ọkọ mi mà ni o ó ti fẹ́ fi kẹrin balẹ̀ ayé mi jẹ́ òun ló ní wàhálà tí mò ń ṣe ti pọ̀ jù pé ká lọ ṣe holiday ní Dubai so Dubai ni mo lọ fún two weeks. really mm-hmm. like seriously. <laughs> yeah i'm serious. <laughs> irọ́ ni o ṣé wípé irú ọkùnrin tó máa ń ṣe love tó ní time fóbìnrin bẹ́ẹ̀ tún ṣì wà. tẹ bá ń wá caring man as in caring tó wà caring ẹ mú tàdé ọkọ mi. Oh, ah mo envy mo envy i'm happy for you Ọlọ́run tèmi gan bá rí rẹ. ẹ tètè ẹ ọgẹ lájúwọ kí lẹ tún wá eh, eh, eh, aṣọ yín pa. ah yeah aṣọ party. àwo ah, ẹ ti gbàgbé. ìyẹn wà important cause party yẹn kò ṣe é má lọ. my sister. àdúró kẹrin ti á lórí tó ń Party all the time mi gbọ́dọ̀ ṣe mo máa pọn ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ya ẹni bá mọ yìí tó ẹkọ wọlé ẹlẹ ó kọlẹ sọrí ọ̀rọ̀ tiẹ̀ mọ́ ń gba bòmí lọ mo kó ọwọ́ lómi bó láyé pé mo ti sẹ́lẹ̀ oúnjẹ tí mo bá wọn pabọ́ àwọn tó máa kí kó ọwọ́ lómi àwọn tó ń tọ́ ọmọ lọ́wọ́ ni. tìlómi ló gbé sára tó wá mú yín báyìí bí ìyẹn lọ sùsùn ẹ kò fàájì. báwo ni ibi iṣẹ́ tó lọ. ibi tó rán mi. ibi iṣẹ́ tó lọ tí gbogbo àjọ mọ̀ ó sì níbi tí mo rọ. ẹ kí ló kọ́ ẹ̀ pẹ̀lú yẹn. ẹ ṣókò ẹ̀ ni ṣáàjọ́ ṣiṣẹ́ ni wàá gbọ́ tó bá ti di parí oṣù báyìí kájọ dá owó àìsíkáyì kájáwó káfúlá lọ́dún lówó ẹ kọ́ ẹ o bí bá lábísẹ́ kọ̀ kọ́ ẹ òkèlè. má bínú lábẹ́bẹ́ nǹkan tó ń tà láti sọ yẹmi owó tó gbà ń kọ́. ṣé ibi iṣẹ́ tó rán mi ni mo gbowó lérè. ẹ owó tó gbà ń bẹ dà. kí ló kọ ẹ mo ti fi dájọ bí mo ṣe bọ̀ lọ́nà. owó tó kọ lọ fi dájọ. báwa a jẹ́ pé nínú ọgbà yìí nìsín eh. ó di pé kó ní kálukú mọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ owó tó ń kálukú bá pa kó mọ̀ bó ti máa ná. ta ló lọ́ọ̀ṣẹ̀ wọlé <laughs> ṣé bọ́ọ̀lù lọ́ọ̀ṣẹ̀ wọlé ṣé ó ṣe tiẹ̀ tèmi ló dé eré o. kò sí wàhálà kò sí wàhálà ayẹ ọlọ́run ó sẹ̀mí ọmọṣẹ́ ọlọ́run ó sẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ kọ́sọ̀mọ́ béèrè mi. ó ti wọlé gbọ́. ó ní o ọlọ́run bá ìpẹ́ kó tó mú yàn o ó ní ó ṣàṣẹ tiẹ tán ni o kọsọmà ní bèrè mi mọ tẹ̀lé mi o mọ tẹ̀lé mi èmi àtọmọ tàjọ ń lọ rèé o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ tí bá dọ̀ ń dì náà yẹn ìwọ́jà lọ àwọn àwọn tán bèrè mi dàjàre. ṣé lẹ́sẹ̀sì lọ ni. Hmm. Hmm. Ah. ṣé mojú yìí. Ah, ah, Mr. John kọ́ yìí. <laughs> costume yẹn change lójú àbí tí forty kìí bá bá ẹ ó máa mọ. ẹ ẹ má bínú o tí ẹ bá tẹ̀fẹ́ wá lo ọgbà wa tẹ̀fẹ́ fi ṣiṣẹ́ ẹ àwọn eléré orí ìtàgé ẹ bá ti sọ fẹ́mi <laughs> nbẹ̀lẹ̀ tí láṣọ sójà ẹ ẹ lọ gbà lọ́dọ̀ ya go sport ni. àbọ̀ ọ̀dọ̀ awẹ́lẹ́ wà láyọ̀. quiet <laughs> my friend ṣé o ti rí ojú dada o ti rí dada. ẹ Mr John tó máa gbé mọ́tò fún mi. ṣòwárí bó ṣe risk life mi ní express bẹ́ẹ̀ ni mo ṣe máa risk life ẹ nínú ọgbà yìí. ṣé sójà nìyẹn ni. renaissance. ọ̀gá ọ̀gá dánilá wannan driver mark go na you i risk my oga life go oga wannan ne na you i risk my oga life for ibadan express ya bro shege shege ya bro yo kam yo aso aso kalo ya bro kalo ya bro bro kalo kalo bro shege da iska da iska ọjọ́ ọjọ́ bí wọ́n jọ mí ọjọ́ búrò ṣẹ́kẹ̀ ṣẹ́kẹ̀ ṣẹ́kẹ̀ ṣẹ́kẹ̀ Okay, I take it up for this one. I kill up for this one. Okay, I know. Okay, I know. I know. I know. I know. I know. anyone. You I fight lion. I fight lion. I do shake it for my oga. Double over. Shake. you shake it. Shake it. Shake it. Shake it. Break it. Break it. Break it. Mustafa. Make you break it. I go go mad. I go go mad. I go go mad. Stupid people, bloody civilian. You go see people for their garden today. Stupid man. Shake him on it. Shake him on it. Angel, how are you? Mm. Kolade, how are you too? Mm. Have you eaten? No. You've not eaten? Yes. Okay, don't worry. I'll take you to an eatery. So, do you want chicken? Yes. Chicken! That's my voice. I love you. I love you, Mom. Aww. Samora office nearby. You look so beautiful. Thank you. And I love you. I love you too. Okay. Um, My pè is títí ìrọ̀lẹ́. Ó ní nǹkan tó ń fẹ́ràn kó bá mi ṣe, okay? Um, Ọ̀rẹ́ mi Yeah. Mo fẹ́ sọ fún yín pé mo fẹ́ lọ rí sísítà mi. Fún kí ni? Ṣọ́n ṣe pátí ni? wá ti ṣe fẹ́ lọ sọ́dọ̀ wọn. àyẹ̀wò ọ̀yàn mi sọ ó ti pẹ́ tí mo ti rí wọn. what's the meaning of that? o lè dúró lé ẹ kankan lé tí ẹ kò máa ń ta yín di ni kí ló lè dúró lé náà èyí tó lọ ṣọ tó yẹ kó sinmi kó máa wo tẹlifíṣàn mo máa ń subscribe to the television always just because of you why why do you have to go out all the time. Ah, mo kàn ní kí n lọ rí wọn ní. abeg ah! are you so are you so stupid can you just stay in your house and ẹ̀yẹn your sister kọ́ wá ìwá bí fún wọn lówó mọ́tò tó bá lọ tàbí kó fún wọn lówó epo kọ́ repo kí ló tí wọn lè invite ẹ wá. àwọn fẹ́ lọ bá àwọn àlè ẹ àbí ó oh, oh. lọ bá àwọn àlè ẹ. wọ́n ètò ṣe ń pariwo báyìí náà bébí èmi àti ẹnìkan la wà nínú ilé ẹni tó ń bá sọ̀rọ̀ èmi rè níwájú òde ń ṣe báyìí ń pariwo mọ́ mi. mo pariwo èmi pariwo mo nílà káyà bí are you stupid. onírí òṣì lẹ́sẹ̀ oh, leave me alone ìfẹ́ kì í jà kì í bínú o owú jíjẹ yìí màmá ń ga àjogún ayé kan ò mọ ìyọ̀mú àjogún ẹ̀hún kan ò mọ jàgbádà ẹ jẹ́ ká lè yẹ ká má bàtà tó dájú o. o believe pé tádé tún ní ìyàwó ẹ̀ tó fi dèrò hospital ṣá. are you serious? kí lọmọ yẹn tún ṣe fún. bàbá yẹn ò lè change. jẹ́ ǹ tẹ̀ pé náà ká tún gbọ́ tẹnu ẹ̀. pé náà kàtẹ́wọ̀n kan tó máa sọ. ẹ ló tádé báwo ṣó wàá pa ibo ló wà tádé báwo ló ṣe ṣe tó ti fi yàn ìyàwó ẹ tó ti fi dèrò hospital báyìí. Eh, ah, ah. ọjọ́ ló fẹ́ change báyìí. ṣé o mọ̀ pé nǹkan ẹlẹgẹ́ lobìnrin ni. hello hello kí ló sọ. So? o believe bala i call fún mi late ṣá. ó kọ́ ti fóònù ẹ no no bàbá yóò lè change kò lè change kò lè change. ó ó mọ ọkọ tó ṣẹlẹ̀ ń sìn mélòó bí a kà lọ sọ́spítù kà lọ wo ọmọ yẹn àti kà lọ wo ṣe kẹ́ kó lè mọ̀ pé àwa ò náwó sí nǹkan tí Tádé ṣe fóun. mọ bẹ́tà bẹ́tà bẹ́tà. rọ́bìsì tó ṣe. tábà lọ ah, yẹn ló máa worst jù. Ah, Bama ẹja tí mo ń gbogbo wa látara ẹ̀rọ mi sọ àwọn yòó pọ̀ lórí ẹja yẹn mo mú aṣọ yẹn di next fifteen minutes ọmọ bá yín gbé ẹja yẹn jẹ́ ẹ̀pẹ̀lẹ́ màá ní kí nọ́ọ̀sì wá kó wá fún yín abẹ́rẹ́ yín sí dẹ̀nà dẹ̀ fún yín ìgbọ̀n ẹ máa wọ́ọ̀kì ẹ̀pẹ̀lẹ́. ẹ ṣe gan ni dókítà. ẹ rọrùn. ṣèkẹ́ mo rò pé níbi tá a dé yìí kò yẹ kó hide anything from me mọ́ṣá jọ kí ló ń rí lè ṣẹlẹ̀ gangan. sista mi ṣebí wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn ó lẹ́ni tó ń ṣe fún mi ò ní láti parọ́ fún yín ní stage tí mo wà yìí ọkọ mi ni o wọ́n látàdé ti pọ̀ ojoojúmọ́ ló ń nà mí. beautiful beautiful ọmọ ọkọ ni bàbá yìí. oh my goodness látijọ́ tí mo ti ń wo fíìmù àwọn Nollywood Yorùbá eléyìí ni best film tí mo wò eléyìí ó make sense ọmọ ọkọ ni bọ̀bọ̀ yìí ọmọ ọkọ ni. ọ̀ọ́ ọ̀ni. yes. so nǹkan tó ń try láti sọ ń sìn pé nǹkan tí màá yẹn ṣe fún woman yóò dáa. kí ló ṣe tí ò dáa tóbìnrin bá ń ṣe yàmàyàmà bí obìnrin ṣe ṣe ó yẹ kí èèyàn gbọmọ ẹ kúrò lọ́wọ́ ẹ̀ là. ọ̀ọ́. tí ẹ bá fọmọ ti eléyìí tọ́dẹ̀ ti separate kí ló rò pé máa kọ́ ọmọ yẹn kí lọ́mọ yẹn máa dàgbà sí. ah ó dáa o. Ah, ok um, jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀. ok. jọ ṣé nǹkan tó ṣe fún ṣo lè ṣe bẹ́ẹ̀ fún mi. <laughs> of course mo lè ṣe bẹ́ẹ̀ fún ẹ tó bá ṣe nǹkan tóbìnrin ṣe máa gbọ́ ọmọ mi lọ́wọ́ ẹ̀ má dẹ̀ lé ẹ lọ lé yín. obìnrin tó ṣe yán máa wọ́n hello ṣé wàá ṣe bẹ́ẹ̀ ni. Ah, ọlọ́mọ ayẹ kò ṣe bẹ́ẹ̀ o tó bá ṣe bẹ́ẹ̀ irú nǹkan tóbìnrin eléyìí ṣe yìí ah, ó ti lọ tán má dẹ̀ gbọ́ ọmọ mi má ṣe bẹ́ẹ̀ ni o má ṣe bẹ́ẹ̀ ni o. ẹ mi ò bá ti fi Tádé sílẹ̀ torí mi ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi nílé bàbá mi kó wá ṣẹlẹ̀ sáwọn ọmọ mi torí ẹ̀ ni mo ṣe ń fẹ́ Tádé mi fẹ́ kí òun mi break and now mi ò rọ́kùnrin tó single tó fẹ́ fẹ́ni tó ti bímọ méjì báwo ni mo yẹ fẹ́ gbẹ́rù mi àdágbé àdáfà láti bá ti Tádé dẹ̀ ti sọ̀rọ̀ yìí mi ò bá ti filẹ̀ kí n ti sáfẹ̀mí mi àmọ́ mo ti lóyún fún ni. Ṣèké, you mean you've been going through this all this while? Imagine. Hey! Jọ̀ọ́ sọ fún mi, ṣó fẹ́ parẹ́ ìdànù ni? Ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ kò yé mi. Ṣó fẹ́ ṣeré eléṣe ni? Tó bá kú nítorí ọkùnrin kan jọ, ta ló fẹ́ bẹ tọ́jú àwọn ọmọ ẹ̀? hey aunty ẹ̀dùnnú ṣé nǹkan tí ọ̀nkú tá a lè ṣe ṣù dá báyìí. ọ ìyẹn màá kọ́ ni kókó báyìí ṣé ni kó máa pẹ̀tù sọ̀rọ̀ ẹnu ṣó ti gbọ́. ẹ wọ́n èso ọ̀rẹ́ mi. nǹkan tó wá dùn mí jù ni pé láti ìjẹta tọmọbìnrin ti wà mí báyìí ṣó mọ̀ wípé olórí burúkú bọ̀bọ́ yóò yọjú. no problem no problem um, baby torí ọlọ́run ṣàrà ní sọ̀rọ̀ kó relax dáadáa ṣó ti gbọ́ eh, mo fẹ́ sáré débì kan I'll be right back. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah ṣọ́ra yẹn ẹ̀sẹ̀ ó sì máa ń sọ fún ẹ̀sìn pé ó kì í gbọ́n ẹ pé ọkùnrin ó léyìn burúkú ayé àtọ̀run ni wọ́n sórí àti kékeré ni wọn àtàgbà ìwà kan náà kò sí yàtọ̀ pa ó nìyẹn wá yí ẹ wo bọ́kùnrin ṣe ṣe ṣàpẹ̀lẹ̀ máa wà lára ẹ̀ sìn. ènìyàn àdán rọ̀gì ọ̀la àdán rọ̀gì bójú yóò bá ti gì àtàdán gbàálẹ̀ ni gbàálọ́la ó lè fa ohun tí yóò dáa fọlọ́lùfẹ́ ni àwọn ọkùnrin yẹn jẹ́ ká sọnù o ká má bàa sọnù màmá ni o. jọ̀kadé ṣé o fẹ́ sọ pé o gbọ́ pé yàn hàn látẹ̀kùn àbí o rí bí mo ye fúláṣẹ tó bí mo ṣe rí tán flash mi tí mo lè ń gbọ́n náà mo ṣe dúró. ó ní lè dúró ọmọ pé ní tó bá ti ń hùwà burúkú tó bá ń gbárùn kan bẹ́ẹ̀ irú ọmọ àbá ni a máa sá káàkiri wo níranà onídọ̀tí olóòórùn yìí ìwọ àbádọ́ ìyàwó ẹ̀ sí hospital láti ìjẹta tó dẹ̀ jẹ́ wípé wọn ló lu ọmọbìnrin yìí tó fi dèrò hospital ó dẹ̀ yọjú síbẹ̀ èèyàn burúkú ni ẹ àgbàyà olójú wo ó oh, gọgọ you are very stupid you are an idiot tí kì bá ṣe pé mo wo pé ìyàwó ẹ lè tó bá jẹ́ ìyàwó ẹnìkan ni màá gbá ojú ẹ̀ mọ́ mọ́tò ń sin ẹ̀rọ abáyé. ó sì fún Mr. Tade ṣebí kò kàn bọ́lẹ̀ kò kàn náwó báyìí gbà á lójú mi. tí máa gbẹ kí ló máa ṣẹlẹ̀. ó sọ bẹ́ẹ̀ máa ṣe mẹ́wàá fún ẹ. jọ ṣé mo yáwó lọ́wọ́ ẹ̀fẹ́ ọmọbìnrin yẹn ni ẹ kí ni business ẹ jọ kí ni business ó oh, ó ti yé mi ìwà burúkú tó ń kọ́ kó máa wù sí mi ńlẹ́ náà ló ń wù yẹn bí wọn ó ti sọkọ ẹdìgbẹ̀wù dání olókọ́ ọmọbìnrin yẹn sí mi wo àtòkú àtàyè ẹ̀ mo bu gbogbo yín. aláìní kan ṣe kí là ń sọ <laughs> sórí o bu èmi níyàwó tó bá yẹ pé wọ́n lọ́ọ̀fù yàwó ẹ̀ ò ń wà bí responsible man bí ẹni tó ní làákàyè tọ́pọ̀lẹ̀ òjòrò wọ́n máa sọ pé o bu èmi níyàwó tiẹ̀. ó ná ìyàwó ẹ̀ sọ́sítù kò lọ wo. ẹ olóòórùn àgbáyà orí àti mọ́rí ẹni lè máa ń gbàpò títí obìnrin nulẹ̀. dúró níwájú bẹ́ẹ̀ kí lè kan ẹlẹ́sẹ̀ kí n sọ pé mo ṣe mistake. kò lè gbá wọn sílé lẹ́sẹ̀. olóòórùn òṣèdúró dèmi ọdẹ olóòórùn àgbáyà aláìní kan ṣe mi ò rí kọkùnrin máa na very useless man imagine èmi ló ń ṣàdúrà ọ̀rọ̀ yẹn sí. agbègbè bí ẹyin rí bí ẹyin rọra jíjẹ yìí. ó máa ma ká o ó máa ma ká o àìfarabalẹ̀ àìní sùúrù ọwọ́ amú ẹ bí ọmọ wọn kẹ́ ẹ jù ló ṣe ẹ bàbá lè tún ìdílé àná ló wà á ah, ló wà pọ́n bẹ́ẹ̀ ṣe lọ. ẹ kú jókòó. Ah, ah, ẹ lẹ o ẹ lẹ o ẹ ṣe o. ẹ filẹ. àwa náà ni. àyìn náà mo wà fún mo ń bọ̀ mo ń dáná lọ́wọ́ ṣé máa jọkà ọkà gbóná. ọkà ọkà ẹ omi ẹ ìrì pọ ẹ máa gbọ́ ṣé ni mo ṣe wà ìmúláìkì oúnjẹ jẹ mímí lọ o ẹ ẹ jẹ́ kí ọkà yín kó pọ̀ rẹpẹtẹ ká bá mi bu àbùlà lé lórí àti ẹ̀rọ tó tóbi báyìí ah, ó làbùlà ẹ ṣe àná wa. ẹ ó kele ṣé lọ́wọ́ àná yìí àwọn àná dáadáa ni o àwọn àná gidi kí hàn wálé àníyàn kó bèrè tó fẹ́ jẹ o tún bèrè kọ́ bẹ́ẹ̀ mú ẹ̀rọ tó tóbi kàdù kàdù kàdù kàdù nílé àná ṣùgbọ́n nǹkan kan wà tí ó rú mi lójú kí láàtórí ẹ̀ wà bí gángan oníkàwá wúyàwó ẹ̀ kábọ̀ nílé àná ẹ̀ àti ìfọ̀jú rí ìyàwó ẹ àbí obìnrin yìí tójú wa nú egún burúkú pẹ̀lẹ́kù rárá tí ó bẹ̀rẹ̀ mọ́lù ẹ̀ tẹrutẹru ni kò tí ì yé mi tó. ó fẹ́ ó fẹ́ rutì bí arutì bí arutì ni. bí arutì àbí lámà. lábẹ́bẹ́ rẹ̀ ti dàrú ó rẹ̀ rutì ó rẹ̀ ó sì sẹ́mi twelve tó máa ru tàtàsé ni àbí àlùbọ́sà àbí lọ́rọ̀ òsì wo nu sọ́rí láyé táwa yìí àwọn olóṣù tó bá gbọ́ olórin kankan ó ní ayé lóṣù ò ní bàjẹ́ ayé olóṣù ti bàjẹ́. ẹ ẹ ọmọ àṣẹ bẹ́ẹ̀ ni club èmi wà wò pé mo wà wò sùsù pé à ìfẹ́ fẹ́ olóṣù sọrí yà ó oyún tó wà nù wọn gangan ni mò ń tọ́jú. kárí ọ̀rẹ́ mi ṣé <laughs> ibi tí mo fi láì kí ẹ nìyẹn tí mo fi nífẹ̀ẹ́ jù láyé mi nìyẹn ṣé lóòótọ́ ni ọmọ tó wà tání sí wọn ìṣọmọ gidi mọ́ ìṣọmọ gidi mọ́ gbogbo sílò ti bàjẹ́ ìmì àgbàgbà igbe burúkú lẹ́nu ẹ̀yẹ. ewé <laughs> ah, ni ọlájẹ mm, púpọ̀ wáyé fẹ́ mú mi. <laughs> inú mi ti dùn fúnra ẹ ló máa já kan ẹ tí a tí a la ayaya. àjọlọ́yà <laughs> Scarly ni. Hmm. two face ni. Davido ni. Scarly kọ́ ló ń pè Scarly ló ń pè Scarly. àlọ́yà Scarly wọ́n ní obìnrin gangan ló wà nù ẹ̀mú wa òkú ọmọ ìmọ̀ rè ìmọ̀ rè ìgbà àti èmi ní jabalẹ̀ ẹ̀ eh! japalẹ̀ ẹ̀. ó wọ́n ní bẹ̀rẹ̀ jù mo ti láìkì rẹ jù ó gbọ́ jù o bẹ fọ ọmọ gbèsè létí. kọ́ ọ ilé àná ni mo wà máa sùn máa tún lanú lẹ. kọ́ fọ́ láṣọ òbúra ń gbà yẹn kó o búra. o ṣe ní kọ́ gbé matrasi jáde ọ̀dẹ tó bá ti wọ àmàlà ní kéèpé ẹ̀ ọ̀jì mi sọ fún ọ pé kàn fi gbẹ gìrì sí. tó máa yọ báyìí ayé dóró. sẹ́rí mm. eh, eh, eh, kí ni fanbẹ̀ tiẹ̀ ló já nǹkan tó fà á tó fi ń sọ bá yìí tì nìyẹn. Ah àwọn kí la máa wá ṣe báyìí. a máa lọ rà náà ni ẹ lọ rà mí ni. so like how much is it going to be. Oh. Eh? like how much okay mo mi pé èlò ni ó máa jẹ́. okay nǹkan tó tẹ̀ wá ṣẹlẹ̀ ni pé ah sáwọn ọ̀sẹ̀ náà ní ti fẹ́ close báyìí o ah time ti lọ àmọ́ ẹ bó ṣe wà yín ti bá ní kí sáré gbọ́kadà lọ gbogbo ẹ̀ ó yẹ ká lè rí bíi five thousand five ó tó láti ra àtọ̀kadà pẹ̀lú owó iṣẹ́ yín. pẹ̀lú owó iṣẹ́ ẹ ẹ pẹ̀lú owó iṣẹ́ torí kíni bet bet náà tún Kini bet bet yẹn náà tún ní fort. èló ni. ẹ a bí ten thousand sa. àti bet bet. Why am I playing? She's not picking up phone. Why? ẹ̀mí làwọn máa bẹ́ẹ̀ mọ̀ sí. akọ ló bukú ló ń ṣe kó wọn má tiẹ̀ ti ta ìwo ní gbìyàn. hello. hello díẹ̀. ta ni díẹ̀ ẹ̀ olórí burúkú ni ẹ where have you been Have been called your phone since morning Are you ready? you ain't picking up why. sorry tọba tọba rírin kí tó jọmọ fún mi. <laughs> no mọ́tò mi ló ní fault. sorry tọba rí orí sákòló báyìí ni mo ní mú. Hmm. Wizkid ohun ọkùnrin wọn mò ń gbọ́n mẹ́ẹ̀. ó kọrin bí ìgbà tí Wizkid àti Tiwa ń gbé fúnra wa wá bẹ̀rẹ̀ sí gbé fúnra wa ó gbé fún mo gbé fún ó gbé fún mo gbé èmi náà ṣe máa lọ òun náà ṣe máa lọ o. oh good beautiful ó ti lọ bálé ẹ oh god god. Eh, eh, eh, ó ká mọ́ mi jù ìgbà padà jọ mo ń ṣiṣẹ́ lọ́wọ́. hello. jago mọ́ mi létí. oh god phone. Good, beautiful. Ah, I'll oh, switch off. I'll oh, just switch off. I'll kill you today. <laughs> I'll just kill you today. Owó jíjẹ yìí àmàgà. Àjogún ayé kan ò mọ ìyọ̀mú. Eh, eh, Ẹ jọ̀ọ́ ń kú. Ṣé ẹni credit lórí fún yín mo fẹ́ fi pè? À ah, kò sí credit lórí fóònù tèmi náà. Ìyá ló ń pè mí láti. Oh ọkọ mi ló pè mí sí fún mi dé ti kú. Ah. ok ẹ̀yẹn máa wọrí ẹ̀yẹn máa lọ sí yín. so ti ẹ ẹ fún mi ní just ìṣẹ́jú mẹ́wàá màá dé. mo ti rán sáì. ẹ ti tẹ ìṣọ ìṣọ. mo ti ah èmi tí mo ti tán sí. Umbrella mi gbọ́dọ̀ ṣe. Ṣọgbẹ́ ni yìí máa mọ̀ sí ìrànlọ́wọ́ ìwà ìpàdé nítorí. Ẹni bá mọ ìkóhun tó ní, á gbé gẹ̀ǹgẹ̀ bí ẹyin ni ìkóránra owó jíjẹ yìí màmá ká gan ìfẹ́ kìjà kì í bínú o owó jíjẹ yìí màmá ká àjogún ayé kan mọ ìyọmọ. Baby, how are you? Oh. Do not touch me. Where are you coming from? bébì bébì ṣe bí mo sọ fún ẹ pé ẹ̀gbọ́n mi ń ṣe patí lẹ́ni ìwọ tó yẹ kó tún tẹ̀lé mi kó ṣe bí ọkọ ń bẹ̀ ó ó lọ. lórí burúkú nìyẹn. Ah! ta ló sọ fún pé òun lọ patí. baby but i told you. you told me? ó sọ fún mi. why? àórí mi ò pé mi ò lè rántí. Ah. ok ó lọ patí ọ̀dọ̀ alẹ́ ló ti lọ ṣe patí yẹn àlẹ́ tí mo ń gbọ́ wọn nígbà tí mo pè ẹ́. oh no fo mo nílò battery. ni mi ò dẹ mi ò dẹ bank mi dání. You lying You lying are you saying to me that you don't know what happened to your phone. I swear. I ask you again will you you dare lie to me again. mo bí ẹ ń sìn níbo ló ti ń Get out! you have two choices. See, then you choose to go back to that place you're coming from? Oh, I kill you here! Now get out of my house! I said get out of my house! Put down! Put down! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Baby, please! Yeah. I'm dying, baby! I'm dying! I'm dying! I'm dying! I'm dying already. I'm dying, baby. I'm dying. I'm dead. I'm just breaking your head. I'm dead, I'm dead. Kí ni màá fi break your head? Kí ni màá fi break your head? Yóò bá mi! Go! Go! I never come back to this house again. Go! Kí lóbìnrin fẹ́ gan-an? What have I done to deserve all this? Why on earth? ènìyàn dán fọwọ́ rọgí ọ̀làrà dán fọwọ́ rọgí bójú ló ń bá ti gi àtàdán gbàálẹ̀ ni gbàlọ́la ó lè fa ohun tí yóò dá fọlọ́lùfẹ́ ni àwọn ọkùnrin yẹn jẹ́ ká sọnù o ká má bàa sọnù màmá ni o ọ̀nbrẹ́là mi yóò gbọ́dọ̀ ṣẹ́ ọ̀nbrẹ́là mi yóò gbọ́dọ̀ yá ẹni bá mọ yìí ohun tó ní agbe jẹ̀ǹjẹ̀ bí ẹyin rí ìgbóná ra owó jíjẹ ní màmá gágan. ojú yín rí tó bọ ẹ kì í ṣe bí ẹni tó ń face anything. Ah! <coughs> ta ni mo fẹ́ sọ fún ìsọnù ẹkún ni àmúmọ́ra. ọkùnrin mi máa yà ká o ọkùnrin mi dájú o ah, ní obìnrin tí everybody máa ń sọ pé ẹ nǹkan ẹlẹgẹ́ ni kó máa gbé bí ẹyin lèèyàn kó wá treat yín báyìí ha ah, ọ̀dájú lọkọ yín o. ìkó ah. tó tiẹ̀ wá dùn mí jù ni wípé ọ̀la tó jẹ́ kó jẹ́ ọjọ́ ìdùnnú mi òun lọ́kọ mi ọkọ tó máa rí mi tó fẹ́ mi ní ṣùlọ́kà ó wá sọdọ́jọ́ ìbànújẹ́ fún mi. kò yé i don't get it. tomorrow is my best day. tomorrow tomorrow is my birthday. tomorrow <laughs> Uh, um, mo understand ẹ ṣe but all the same are you parí now? Ojo ọ̀la people you bóyá ó máa jẹ́ ọjọ́ ìbànújẹ́ yẹn ọlọ́run lè sọ di and besides bẹ́ẹ̀ de kọ́ lè fẹ́ ṣe you still have a lot tẹ́ máa ṣe ah, ẹ ẹ mọ nǹkan tí pẹ̀lú gbogbo stress tẹ́ ti go through àti gbogbo gbàgbù tí ọkọ yín ti ṣe fún yín nílé yẹn máa fẹ́ kẹ́ ẹ lo àwọn oògùn kan kẹ́ ẹ rest nsìn nínú àwọn oògùn tèmi náà máa ń lò nítorí ilẹ̀ ti and it's obvious pé kò síbi tí mo ti fẹ́ rí oògùn mọ́ lálẹ́ so ẹ jẹ́ kí n bá yín get àwọn oògùn yẹn kẹ́ ẹ lo so that ẹ máa rest dáadáa tó bá dẹ̀ dọ̀là tá a bá ṣe máa ṣe ṣe ti bọ́. ọ̀rẹ́ tẹ́kí ṣe. ẹ jẹ́ kí n bá yín get àwọn oògùn yẹn. <laughs> that, that, that, that don't deserve this. Happy birthday to you. Happy birthday. Thank you. Um, long life and prosperity. Wow. Oh. Thank you. Oh, dear anything. Surely, any birthday tó rò pé máa jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún mi. I'm going to make it a happiest day for you. A máa jáde, you have fun, inú ẹ̀ máa dùn so kéèkì ń sùn tábà tí wọlé wàá gé wàá lè jẹ èmi àti ẹ. mo kò sí nǹkan tí mo wọ ẹ mọ̀ pé sí nǹkan tí mo fẹ́ wọ. mo ti ra gbogbo nǹkan tó máa ní for now. Oh. aṣọ tó fẹ́ wọ anything tó bá fẹ́ for now gbogbo ẹ̀ mo ti bẹ̀rẹ̀ gẹ̀ẹ́dẹ̀. ẹni bá mọ ìmúra kì í sọnù o bó ṣe ń bọ́ lọ́wọ́ ẹnì kan àtúbọ̀ sanwó ẹnìkan ẹ wá wo fẹ́ yọ tó ń dùn mọ́ ní gbọ̀ngbọ̀n ìfẹ́ òótọ́ máa nìyọ. ohun tó bí ohun tán wọ́n ń bá ẹ sọ ẹ wáyé ọkọ ìyàwó dákú jọ̀wọ́ kó máa ràn ohun tó fẹ́ ló ń rí ohun tó rí ló fẹ́ ó tán òun bí òun tán òun. ọ̀mbrẹ́là mi ò gbọ́dọ̀ ṣẹ́ ọ̀mbrẹ́là mi ò gbọ́dọ̀ yá ẹni bá mọ yìí ohun tó ní. agbe gẹ̀ǹgẹ̀ bí ẹyin rí ìgbóná ra òun jíjẹ yìí màmá gágán. Thank you so much. Thank you for everything you've done for me. I really appreciate you so much. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ọjọ́ bí mi máa ń jẹ́ ọjọ́ ìbànújẹ́ ni. But still, ẹ sọ di ọjọ́ ayọ̀ mi. Ah mọ nǹkan tó ń dùn nínú yín ọlọ́run mà ní sọ́dọ̀jọ́ ìbànújẹ́ fún yín o. àmín àmín. ọlọ́mọ bá mi máa dùn yín nínú ní gbogbo ìgbà lágbára ọlọ́run. àmín. thank you thank you so much i really appreciate it. bọ̀ o ò ní gbogbo eléyìí tó ń ṣe náà and besides mo ti sọ fún ẹ tax that number pé kó má máa lo ẹ fún mi mọ́ you know my name ẹ mo fẹ́ kó feel free pẹ̀lú mi sórí tèmi àti bá ti wà papọ̀ feel free pẹ̀lú mi address mi um, o ní láti máa lo ẹ fún mi bó ṣe ń lo ẹ̀yẹ ó jẹ́ kí n máa believe pé bóyá mo jù báyìí lọ ni ah. today is your day ọjọ́ ìlélẹ́yìí Eh, we are here because of you. <sighs> and I want to make you happy. That's why we are here. Ah. <sighs> can, can, can, you do me a favor? Can you please stop this? <sighs> no, ohun tó ṣe fún mi náà ti tó. Ṣé bí gbogbo ọjọ́ bí àwọn èèyàn, ọjọ́ yẹn ló máa ń jẹ́ fún wọn. Inú wọn máa ń dùn ayọ̀ wọn máa ń kún ní pé àwọn ṣọjọ́ bíi. kò dẹ̀ kúkú ṣe pé mi ò kí máa ń ṣọjọ́ bí mi o after all láti kékeré mi mo máa ń ṣọjọ́ bí àmọ́ kí ni mo ní ọkùnrin fún nínú ayé mi kí ni mo máa rí fún ó máa ń sọjọ́ bí mi dọ́jọ́ ẹkún ni ó máa ń sọjọ́ ìbí mi dọ́jọ́ ìbànújẹ́ fún mi ni. Ah àmọ́ ìwà wọnú ayé mi láàrin ọjọ́ mélòó what am I even talking about láàrin ìṣẹ́jú mélòó ẹ wá sọjọ́ ìbí mi ẹ sọ dọjọ́ ayọ̀ mi ṣé bí mi lélẹ̀ èmi lélẹ̀. oh mọ̀ kó tó ṣe no I, I, I don't always like seeing you in this mood. And besides, today is your day. Ah, ah. I am fine. I'm kilo, okay. Kí ló dé táwa ọkùnrin ya ẹranko báyìí? Oh. Ah, ní ayé tá a wà yìí tó jẹ́ pé àwọn èèyàn gan ìyàwó tó ń fẹ́ sílé most people ìyàwó wọn ugly. Mo kàn lè imagine bí ọkùnrin kan ṣe máa ma maltreat angel like you. Ha! O mọ nǹkan tó máa ṣe fún mi ń sìn. A ṣe ní so many places tá a máa lọ mo fẹ́ kó feel nature mo fẹ́ kó mọ̀ pé nàìjíríà tá wà nínú ẹ̀ náà there are so many places téèyàn lè mm. visit inú èèyàn máa dùn eh? a máa lọ waterfall a máa lọ don't, even let me count it just finish your food and let's start going please eh? gbogbo memory tó bá wà lórí ẹ kò delete ẹ o mọ kò tí ẹ jẹun tó bá jẹun. ẹni bá mọ àlè kì í sọnù o bó ṣe ń bọ́ lọ́wọ́ ẹnìkan á túbọ̀ sọ́wọ́ ẹnìkan ẹ wá wo fẹ́ yọ tó ń dùn mọ́ ní gbọ̀ngbọ̀n ìfẹ́ òótọ́ máa nìyọ. gbogbo ibi tó sọ̀rọ̀ dé àti ibi tí o sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ ló yé wa tádé sọ̀rẹ́ àṣeyé òun lọ́lọ́run ọlọ́run dá òjò ká lè mọ iye ẹ̀rùn ó tún dá ẹ̀rùn ká lè mọ iye òjò nǹkan tí mi kàn máa sọ fún ẹ ni pé kò ṣe sùúrù kò ní sùúrù gbogbo ẹ máa wà òkè ó máa wà òkè. I know àwọn nǹkan tó sọ fún mi náà mo mọ̀ ọ́ ṣùgbọ́n ah, kò yé mi bí mo ṣe ń tinú gbèsè kan bọ́ sí mi iṣẹ́ mi ò lọ déédé àwọn owó tí mo yá náà mo rí sọ ẹ wo ilé tá a wà yìí tí mi ò bá tètè báńkì máa gbà lọ́wọ́ mi mi mọ bí nǹkan ṣe ń burú fún mi bẹ́ẹ̀. ọ̀rẹ́ tó bá yẹ pé two million naira tí mo yá ẹ ló ń pè ní gbèsè èmi ò yá ẹ o mo fún ẹ ní o. o fún mi ní two million. Yeah, yeah. thank you. olè tó yẹn. thank you. sori òun ṣèyàn bẹ́ẹ̀ sí wa gbogbo owó tèmi náà yá ẹ mo yọ̀ǹda ẹ fún ẹ tó bá jẹ́ pé ó wà lọ́wọ́ ẹ ni ṣe jù bẹ́ẹ̀ yẹn umbrella mi you gbọ́dọ̀ ṣẹ́ umbrella mi you gbọ́dọ̀ yá ẹni bá mọ yìí ohun tó ní agbe gẹ̀ǹgẹ̀ bí ẹyin ni ìgbóná ra òun jíjẹ yìí màmá gágán. ìfẹ́ kìjà kìbínú o. umbrella mi you gbọ́dọ̀ ṣẹ́ umbrella mi you gbọ́dọ̀ yá ẹni bá mọ ìhùn tó ní agbe gẹ̀ǹgẹ̀ bí ẹyin rí ìkóró ra owó jíjẹ yìí màmá gágán ìfẹ́ kì í bínú o owó jíjẹ yìí màmá gá àjogún ayé kan mọ ìyọ̀mọ́ kájogún ẹ̀wù kan ò mọ ìjàgbádá ẹ jẹ́ ká ní ìṣòro ká má bàtà tó dànù. ọ̀pẹ̀lá mi ò gbọ́dọ̀ ṣẹ́ kó má gbọ́n lọ ṣá. ọ̀pẹ̀lá mi ò gbọ́dọ̀ yá ẹni bá mọ ìfòhùn sórí. agbègbè kẹ́kẹ́ ìkólóra owó jíjẹ. ṣé iná ìràwọ̀ mò ń tẹnu mọ́ ọjà rẹ̀? ènìyàn àdánfọ̀ ń wọ́rọ̀ gé ọ̀là àdánfọ̀ ń bójú ò bá ti kí àtàdán o gbà á lé ní gbà á lọ́la. ó lè bá ohun tí yóò dá. àfa àtàdé ẹ ṣe mo ṣe ìṣìára lórí ọ̀rọ̀ yín ẹ níṣòro ọmbrẹ́là ah, tí ń dáàbò bò yín lásìkò òjò tí ì jẹ́ kójò ó pa yín tí èsì jẹ́ kóòrùn ó pa yín lásìkò òòrùn ẹ ti fọwọ́ ara yín ẹ sì fàáyà ṣé o kàmọkànlá kò yé mi. kò yé yín ọ̀dà náà màá ṣàlàyé rẹ̀ kò yé yín nìsín. níwọ̀n bí ọdún tó ti pẹ́ sẹ́yìn. umbrella mi you go ọjọ ṣẹ. ẹlú ẹ̀fọ́ kan. umbrella mi you go ọjọ ya. ilé ẹsẹ̀ tẹ́lẹ̀ ni mo wà mí ìgẹ́sì ní ẹgbẹ́ ìgbésẹ̀. gbogbo níyẹn ló jọra wọn ó mọ tí wọ́n bá mi ṣe bẹ́ẹ̀ kó bá mi try láti pè wọ́n pé kí ni kí ni block wo ni ọ̀dọ̀ wọn as in block and flat ni ọ̀dọ̀ tó máa lò. ó ní sọ oríire o ayé máa bàjẹ́ ni ó lè fún gbogbo ìṣá ah! kò lè tún dúró bó ṣe dúró yẹn yege ò ní dúró tiẹ̀ bó ṣe dúró yẹn ìbànújẹ́ ló bá lọ dé bá ah! ibi tí mo lọ lé àná ọ̀nà máa dọ̀ sí ẹ̀yìn tí ẹ máa dọ̀ sí ni ó lè ṣorí ẹ̀ mọ́ bóyá wà ẹ̀ o. ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ó máa ṣe ni àwọn olówó gbóná street wa nìyẹn ẹ pẹ̀lẹ́ bó dẹ̀ tí ń ṣe báyìí sí. ẹ mọ kó tẹ̀bí nínú dùgbò ni pé ó tọrọ ẹ̀fọ́ ẹ mi lára báyìí kò dẹ̀ dúró. kò ní dúró kò ní dúró wọn rí yín. ṣé ibi ò ṣe dúró yẹn irú ò ní dúró dè. Ah, abúgbó bàbá mi tó ti lọ yẹn. ọ̀npẹ́lá mi gbọ́dọ̀ ṣẹ́ ah la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi níbi tí ti gbé yín ṣépè lọ́jọ́ náà lọ́hùn olùgbò nǹkan bẹ́ẹ̀ ń bẹ̀bẹ̀ tó gba ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ náà lọ́hùn. ẹ ẹ ìyá ṣe bọ kí ni àlàyé ọ̀rọ̀ tẹ ṣe fún mi ní í ṣe pẹ̀lú ọ̀mbrẹ́là tẹ ló ń dáàbò bò mí. ó ní í ṣe pẹ̀lú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìyàwó yín kọ́. èmi àti ẹni gbólóhàn sọ kékeré kan kò dẹ̀ sí lọ́dọ̀ mi báyìí kò sí lọ́dọ̀ yín mọ́ ṣé ẹ ti wá rí báyìí ìyàwó yín lọ́lọ́run fi ṣe sábàbí képe ó má jà yín ah títóbi rẹ ọlọ́run alásùnmọ́ ọlọ́run níyàwó yín o ó súnmọ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ látara ìbáàdà tí máa ń ṣe ààwẹ̀ àtàdúrà tí ń gbà ní ò jẹ́ kí èpè e, e, tá gbé yín sẹ́ lọ́jọ́ náà ó máa mú un. Ah lọ́gán tọmọbìnrin jáde kúrò lọ́dọ̀ yín ni wọ́n fún èpè náà láàyè láti máa jayé. <sighs> ṣe o kí ni màá ṣe ń sìn. ọ̀dà náà ní kékeré lẹ́ ṣe ẹ gbéra ẹ wọ ọmọbìnrin lọ ẹ dà padà sílé ọ̀dọ̀ yín tó bá ilé dẹ́sẹ̀ padà sínú ilé yín gbogbo ìkó lọ yín lọ́lá nàbí wa Muhammad sallallahu Alaihi Wasallam, sallam pada padà bọ̀ sípò. ṣé uh, o um, àfi kí n ni tó bá yẹ lè padà gbé ó dà. ọ̀nbẹ́là mi gbọ́dọ̀ ṣẹ́ ọ̀nbẹ́là mi gbọ́dọ̀ yá ẹni bá mọ ìbò tó ní. ó lọ́nà ẹ̀fọn ìfẹ́ kì í jà kì í bínú o owó jíjẹ yìí máa ń ga àjogún ayé kan mọ ìyọmọ àjogún ẹwọ ọmọ ìyàgbára ẹni ṣé iṣẹ́ tó gbèmí lẹ́yìn jásìkò kí mo máa rìn gìrì ọmọ wèrè ọmọ ẹgbẹ́ wọn kọ́nà a máa lọ́mọ bòlù káàkiri wọn kọ́nà wọn kọ́nà kókò lè gbé kọlù ẹ̀ mí ní gbé èsì máa ó dà ó má gbọ́ burúkú ọ̀rọ̀ lẹ́nu mi lè ní. ọmọ ọ̀dà ni wọ́n ní ṣiṣẹ́ á ní wọ́ọ̀rọ̀ ní báyìí á lọ ṣéǹjì á kó pankéèkì à ó kékeré. báyìí sí ọ̀rẹ́ mi. Ah, ẹ ẹ ẹ ló lámẹ́mẹ́ ẹ ẹ wé ní wèrè gan. Ah, látàárọ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí gbé ọtọ́ tó ọ̀gbẹ́ fóònù. kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ṣe bá ẹ ṣe bá iṣẹ́ ń gbòmí lé ní ìní ṣọ́gbà sórí ọmọ yìí. ọ̀pọ̀lọpọ̀ èmi ni mo kọjú iṣẹ́. mọ́tò kan wà gbogbo fúrẹ́ ti bàjẹ́ èmi ni mo tún fúrẹ́ ṣe mo rò bí ah, àwọn ọmọ àlè tó máa ń jẹ́wọ́ kọ́nà tó máa ń lọ́mọ́ pòlù káàkiri wọ́n pè mí ní kọ̀ọ̀kọ̀ kí ṣẹlẹ̀. iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé ìwọ nìkan lọ́kọ̀ ṣiṣẹ́ ni. pẹ̀lẹ́ o níṣẹ́ o. wo ìròyìn ayọ̀ ti dé o ìròyìn ayọ̀ lèmi fẹ́ sọ fún ọ o. wọ́n ti bíyàwó mi o. wọ́n ti bíyàwó ẹ̀. akórí rẹ̀ ibi ọmọ ń mi gbọ́. báyìí sí ibi ẹ̀ sọ́ríbì. ẹ èmi mo èmi gan lọlé àwọn àna mi ní báyìí. o ò lè dalẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọ máa lọ ni. tó gbogbo rẹ̀ rírú tu lẹ́yìn ẹ. kọ́bọ̀ pé o nẹ́yàn you get woman being. <laughs> Ah. mo ti ń pè ọ́ látàárọ̀ kọ́lẹ́ wo. ẹ mi máa ti wà ní junction tí máa dúró dúró tí ì ní rí ọ o. ilé àná ni ọ ní tẹ́lẹ̀ àná wọn ti bí ìyàwó mi o. dúró síbẹ̀ magun machine máa jọ ìnà ẹbẹ̀ ṣé o gbọ́. torí ìgbà náà lọ́ọ́ dá yẹn dúró síbẹ̀ báyìí ìtọ́ tẹ́yìn wà dúró dúró á pé pé pé pé pé kò It doesn't matter. Ah, ah. I don't know how to play. Màá kọ ẹ̀ ní iná ló máa mú gbà. Ilé mi mo fẹ́ máa dáadáa ní àjọ play. Màá kọ ẹ̀ ó dẹ̀ máa ṣe náà. Okay, I'll try it, but let me try it. Yeah, try it. So, like this. Why should I? Is it like this? Yeah. Roll it like this. Hey. Like How like okay like this? Roll the stick like this. Oh sh! Yeah. <laughs> oh my god. I told you I don't know how to do ni ẹ olódùn ni ẹ. Oh, mo mọ play ni eh, na. now watch me jẹ́ kí n play ẹ̀ wá ní kí n ṣe máa dance. very simple. wọ́n are you watching. yeah yeah. Oh, o oh, promise me ti bá ti play ẹ̀ sí o máa gba o jẹ máa ṣe perfect. Come on, you can do it. Okay. That I promise. Yeah, I promise. Now watch. Now your turn. Yeah. Your turn. Come on. Come on, promise me. Hmm? I promise it's a debt, remember? tó bá dẹ̀ ṣe máa surprise ẹ̀ nǹkan tí máa ṣe fún ẹ lẹ́nu òun ní expect. play no first this this one is too cheap Ladies, Uh-huh. let, me go there. yeah oh, you're free you can stay anywhere. I don't know. Ah, just remember your promise. yeah come on. <laughs> yeah I <laughs> I'm sorry. Yeah, no, okay let me try it again olóòtú yẹ owó kọ́kọ́ yẹ lọ nípa honestly ó gbìyànjú a máa pẹ́ lọ nínú tábà tó jáde báyìí a máa kọ́ ṣe gbẹ. o you tried but Mama, máa kọ thank you. so this is your drink. ah no no no no you drinking my. ọlọ́run máa jẹ kúrò. àbẹ̀rẹ̀ pé ń sọ ọlọ́gbọ́n kọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá èmi ni pé ohun ẹlẹgẹ́ ṣàlóbìnrin ẹni àwọn ọkùnrin wọ́n dúdú wọ́n ná mi lára báyìí. tó dànù màmá ni ó. ẹ òkè ń bìbà náà ló ń gbé. mi ì mọ̀ ọ̀dọ̀ wọn gangan. òkè ń bìbà lọ́wọ́ ẹ kí n pín o. ẹ ká sista rẹ ẹ ká mọ. ẹ ǹlẹ́ o. sista Rónkẹ́ ẹ jọ mo fọlọ́ ń bẹ̀yìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń jọ yẹn I wasn't thinking well. Oh bí ẹni tó rí ẹ pé ni mo ṣe sọ̀rọ̀ ọjọ́ yẹn ọsọ mo bẹ̀ yín pé kẹ́ má bínú sí mi nítorí Ọlọ́run ẹ má bínú. èmi mà ti gbọ́. ẹ jọ máa um, ṣé kẹ́ ìyàwó mi ni mò ń wá ma hm? my wife mo dẹ̀ ti káàkiri gbogbo ibi tí mo mọ̀ police wà bọ́ mo rí torí ẹ̀ mo ṣe wá sọ́dọ̀ yín bóyá ẹ máa lè mọ ibi tó wà mà. Address, ẹ ṣeun, address yẹn. ibi to wa ni. Invite le fún mi. Ẹ ṣe bí ìyàwó ẹ ló Address ibi tó wà nìyẹn. No, no. This, this can't be true. Ó dàbí pé ó wà òkè. Tade, ó dàbí pé nǹkan kan rìn inú ọpọlọ ẹ̀. Ṣé pé ìwọ lè kó ẹsẹ̀ lẹ́sẹ̀ kó o wá sí ìwà ẹ̀kọ́ ló ń béèrè ìyàwó ẹ̀? so èmi ti responsible nsìn ìyẹn mi tó fi ṣàpèjúwe nǹkan oríṣiríṣi ìyẹn mi tí mo sọkọ tèmi di gbẹ̀wù dání. iṣẹ́ ìṣù nígbà yẹn ọ̀rọ̀ yẹn mọ̀ pé tinú ń bíyàn kò sí nǹkan tí èèyàn lè sọ mo sọ lápò bínú ni ó ti yé mi ẹ̀bọ̀ sísá ẹ má bínú she still married to me ó yẹ kẹ́ ẹ lè bá sọ̀rọ̀ obìnrin wà nílé ọkọ kan ṣé ó máa fọkọ mi ni kò possible now. Mm, ó ti yé mi bọ̀ tó bá bí wọ̀rì tó bá jẹ́ ọmọ ọkọ ni ẹ tó kì í ṣe ọmọ o ìwọ lọ síbẹ̀ kó ló ń béèrè ìyàwó ẹ̀ tó sọ. ohun tóun bí ohun tán mo ń bá ẹ sọ ẹ wáyé ọkọ ìyàwó dákun jọ̀wọ́ kó máa ràn ohun tó fẹ́ ló ń rí ohun tó bí ló fẹ́. What's up? Yeah, dive, dive, dive, dive. Let's come, I join you. Sure, but I'm gonna do this. Hmm, but I'm scared. Mm, scared. Dive, Joy, what I'm gonna do this. I know, I trust. One, two. Wow. Only never. Oh, tried. oh, try this time around. I honestly. Sure. Yeah. Come out pay all the time on fair F9. Now I'll give you. Thank you, darling. Yeah. Mom, I'm cutting with the phone. Anything. Mm, cutting by me, what about me, baby? Mo fẹ́ kó pọ̀ jù, má lọ mm-hmm. Okay mo tún ti wá scam ẹ torí mo fún ẹ because you are still going down there to swim. oh baby èmi ṣáà ti swim látàrún. Uh, olódò mélòó ló swim <laughs> okay don't worry o ṣàfihàn kí n kọ ẹ pọ̀ máa kọ ẹ. oh baby. lọ síbẹ̀ yẹn ni mo mo máa kà. ọ̀lẹ́ ṣe bíbẹ̀ yẹn lẹ́yìn. ah ah ah ah ah ah Thank you, baby. ah ah ọmọ bí ẹ bá ah ah ah ah lè kọsẹ̀ láyé inú mi ń dùn ní. Inú olórí burúkú ṣe inú rẹ̀ ah ah arúti ni. Ọmọ ra kankan bíi délé délé sọ pé tó bá lórí kọ́dà lásán báyìí yóò múra gbígbà téèyàn ló mẹ́sà ni àbí sound effect yóò múra lórí rìkọ́dà lásán ni. ṣé nǹkan ló ń ṣe fún ẹ lémi ṣé kò ṣe kan dùn kíyàn ru oyún hmm. fún oṣù mẹ́sàn-án kó jẹ̀bi wẹ́rẹ́ láì fọ́ bẹ́ẹ̀ gbẹ̀bí ẹ̀. àwọn tó ń gbé ọ lọ́dún kan àbọ̀ náà wọ́n rí wẹ́rẹ́ torí pé ilé ìyá ìyàwó mi ni mo wà ló jẹ́ kí n. ìwà tọ́sẹ̀ ìwà tọ́sẹ̀ rẹ̀ ni pé wà nù yàrá hmm. ẹ̀ ló wà ní tó tẹ́sẹ̀ rẹ̀ kọ́ bá mọ̀ pé kò sígbà táwọn ò lè bí èmi ọba ti débi látàrọ̀ ìwọ tó dá mi dúró dúró dúró ìwọ lọ jẹ́ lẹ́yìn oṣù máa lẹ́yìn ọba yìí. wa iṣẹ́ ṣọ́ọ̀bù pọ̀ jù àjọba débi ni. iṣẹ́ wa la. ẹ kú joko ah, ẹ lẹ o àpò ìwọ ọmọ náà àwa nìyẹn ẹ lẹ. ìyàwó wa kọ àṣẹ àṣẹ. Ah. bá a ṣe sọ̀rọ̀ sí kọ́lá ṣe bá báyìí o. báyìí ṣe ṣe bá. bó ti ṣe ríre oyún yìí mo ní ọkùnrin rẹ mo fi bí o. Ah, ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn kẹ́ẹ̀ tó lọ jìnnà ṣé placenta lẹ fi bí ọkùnrin ni àbọ̀mọ́ gangan. ọmọ gangan rẹ mo bí lọkùnrin. ẹ ẹ bí lọkùnrin. àwọn wo lẹ bí lọkùnrin. Ah. ẹ ẹ jọ àwọn tí wọn ya scanlin nu yìí tó pọbìnrin lẹfi bi ṣé yàkuyà náà yà dé. sikali ń parọ́ sikali ń parọ́ bá jẹ́ ti sikali lẹ̀ ń wò sikali ń parọ́. èrìbá èrìbá ah. ah. tí ó bá rí bá gan kò rí reception. báwa. irú orí burúkú wo nu ṣé nǹkan tẹ̀sí ẹ abájọ ìgbà tí mo ti wọ́ bí tí mo ti rí tọ́ǹtébù ayé àtijọ́ tí wọ́n lò bọ́ kẹsẹ̀tì tí mo ti rí ẹ̀jì nígbà tí wọ́n lò plasma oore o ẹ̀tún wo láìta ẹ̀ kíni àtùpà tí jẹ́ pé àwọn ọmọ láti ń ṣe kíni iná tó ń lo bátìrì orí rẹ́pà stabilizer lẹ gbé sórí kíni yìí o láìtan fíríjì ẹ kí gbogbo yẹ wá ń ná pátá ìnáṣẹ tẹ ń ṣe pé kí ni ọ̀rọ̀ wo ló wá lè tó gbogbo eléyìí. ṣé ẹ mọ ni ṣé ìmọ̀ yẹn tó la. ṣé èmi la lọ́wọ́. tọ́wọ́ tó la ètò rẹ lẹ́ni. èmi kọ́ la lọ́wọ́. ṣètò kọ́lé. ọlọ́run fún mi lákùnrin. ẹ má dàgbà èmi kọ́ la lọ́wọ́. ẹ ah. mo ní owó lóra ìtì mẹ́jẹ̀ máa lọ. ẹ ẹ parí. lóra ìtì. ẹ tán. kẹ́hìnsó mi létí aṣọ èsì nǹkan kan. mo dáràn. kí mo sọ fún yín. èmi ni. ìgbà kìíní kọ́ni kẹ́hìn ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ mi. ẹ máa ní sùúrù mi sùúrù yẹn máa ní fún mi pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹlẹ́dẹ̀ẹ́rẹ́ mi kọ́ bá bá àpọ́dún kan báyìí mo tún ti yẹn. ẹyin ṣáàjẹ bí ẹjẹ bí ẹdìyẹ ni. ẹdìyẹ kọ. ṣáàdìyẹ ni ni. irọ́ àbẹjẹ bí ẹlẹ́dẹ̀. láìsí pẹpẹjẹ. eyè mi tó. láìsí àgùntàn ẹlẹ́dẹ̀ ni mí o. àwa lè yí wọn kọ́nà tẹ bẹ̀rẹ̀ sí ṣe takatúfe fún. eyè mi tó. àwa lè ń jẹ wọn kọ́nà. ẹ mrs pẹpẹyẹ ẹ mọ kan tó ṣẹlẹ̀ sẹ́rí ẹ má wulẹ̀ já dààmú ara wa ṣé ọkùnrin lẹ́bi ẹ fọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ lẹ̀ èmi ò lè dúró dọ́ tún ti ń bọ̀ season another season síbẹ̀ yìí lẹ́bi player ẹ mọ ẹ tẹ́ ẹ bá ti ní owó tẹ fẹ́ dá mi ní owó tí mo ti ná àbí kí ẹ bá ń gbé ọmọ kí n gbé lọ sókà torí tí n bá gbé orí ẹ àti apá àtẹsẹ̀ ó yóò rìkọ́fà owó mi. ẹlẹ́dàá mi kò ní jẹ́ orí mi kò ní jẹ́ kémi gbé ọmọ tèmi fún yín ká ẹ gbé lọ sókà mo ti ní ká ní sùúrù ká ìbàdàn lè ní sùúrù yẹn ẹ ká tún àdéhùn ṣe láàrin mi àti yín ah. kẹkùkù jẹ́ kémi máa ṣe yín kájọ máa fẹ́ra wa kí gbogbo ẹ kò máa lọ déédé. ṣe ẹ ẹ fẹ̀yìn tẹ bá fẹ̀yìn kí n tẹ̀lé pẹ̀lú. èyí kọ́ rè mo wí fún yín. báyìí sẹ́yìn. mi ká fẹ́ra wa. ẹ̀yin àìta ni. èmi àti. umbrella mi yóò umbrella mi yóò ṣe wedding kankan in fact kò sí láàrin mi àti bọ̀dà bíi. uh uh-uh. honestly mo like nǹkan tó ń ṣe i don't like it <sighs> jẹ́ kí n sọ máì mi fún ẹ ṣóòtú gbogbo nǹkan tí ń ṣe fún ẹ èmi kàn ṣe tèmi fọ́lọ́run ni i'm doing it to make you happy mi ò ní ìkọ̀kọ̀ lọ́kàn sí ẹ ah! mo ní ìyàwó àtọmọ tèmi ní South Africa tèmi náà bá tún wá ń ṣerú nǹkan báyìí With me, same thing tí ọkọ ẹ ṣe fún ẹ òun lèmi náà ṣe yẹn i don't want to cheat on her and ṣó fẹ́ gbọ́n kò sí bó ṣe lè wù kó pẹ́ you are still going back to your husband mo lè fẹ́ ẹ. àbẹ̀rí pé ń sọ ọlọ́gbọ́n kọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá èmi ni pé òun ẹlẹgẹ́ ṣàlóbìnrin ẹni àwọn ọkùnrin. M Mr. B. So, you're not having an affair with my wife? Then, Sherry, uncle, ìgbà tí mi pàdé ìyàwó mi, mo ò tiẹ̀ bá rò lọ́kàn mi pé bóyá mo fẹ́ ní nǹkan kan pẹ̀lú notice pé ìdùnnú tó yẹ kó wà nínú ayé kò sí níbẹ̀ so gbogbo nǹkan tèmi ń ṣe i'm just doing it to make her happy. kò sí nǹkan kan oh, Why have I been this stupid? Ìgbà tí mo ń wá ẹ káàkiri ẹ̀ mo ti realize gbogbo àwọn mistake tí mo ṣe and I But you I was so stupid and gullible. Please, forgive me. Please. It's okay. It's okay. Maybe it was because I love you too much. It's okay. Maybe. I am sorry for everything. Mo ti realize mistake maybe. pé òpònú ni mi ọkùnrin tó bá ti ń náyàwó ẹ òpònú ni ọkùnrin tó bá ń jowó ju òpònú ni mo realize pé tóbìnrin bá fẹ́ ṣe nǹkan tó máa ṣe ó máa ṣe náà mo realize pé ó yẹ kọkùnrin ṣe sùúrù fúyàwó ẹ. inú mi dùn bíbi tí mo fẹ́ kọ́rọ̀ ẹ̀ já sí náà ló padà já uncle ẹ tọ́jú ìyàwó yín dáadáa o ilé yín tó ti ń dùn èṣù oníbàjẹ́ o. mi <laughs> i'm sorry. it's okay but only, please please don't ever hit me again. it's okay it's okay. It's okay. I will love you forever. Olólùfẹ́ o, máa gbà. It's okay. I love you. I love you too. Ẹ máa fi yín náà fẹ́ máa lọ báyìí. I really appreciate it. Thank you. I will love you forever. It's okay. I'll give you a hug. I love you forever, my boy. We shall live in paradise. Love you. Love you. umbrella me you gbọ́dọ̀ share. umbrella me you gbọ́dọ̀ ya. Yeah. ẹni bá mọ ìhùn tó ní. àgbẹ̀ gẹ̀ǹgẹ̀ bí ẹyin ni ìkóràn ra owó jíjẹ yìí màmá gágán ìfẹ́ kì í jà kì í bínú o owó jíjẹ yìí màmá ń ga àjogún ayé kan ò mọ ìyọ̀mó àjogún ẹ̀wù kan ò mọ ìjàgbádá ẹ ká ní ìṣòro ká má bàtà tó dànù. ọ̀pẹ́ la mi ò gbọ́dọ̀ ṣẹ́ kó má pọ́n lọ ṣọ́ ọ̀pẹ́ la mi ò gbọ́dọ̀ yá ẹni bá mọ ìfòhùn sórí. àgbẹ̀kẹ̀kẹ̀ bí ẹyẹ rí ẹyẹ ìkólóra òun méjì bẹ́ẹ̀. ṣé iná ìràwọ̀ mò ń tẹnu mọ́ ọjà rẹ. ènìyàn dán fọwọ́ rọgí ọ̀là àdán fọwọ́ rọgí ojú ò bá ti yí àtàdán baálé ni baálọ́la ó lè fa ohun tí yóò dáa olólùfẹ́ ni àwọn ọkùnrin yẹn jẹ́ ká sọnù o ká má bá sọnù màmá ni o. ọpẹ́ náà mi gbọ́dọ̀ ṣẹ́ kó má gbọ́dọ̀ ṣe mi gbọ́dọ̀ ya, bẹ́ẹ̀ ni ẹni bá mọ yìí ohun tó ní. agbègbè gẹ́gẹ́ ní ẹ̀yìn ni iye ìrora owó jíjẹ yìí. ó máa ká o ó máa ma ká o àìfarabalẹ̀ àìní sùúrù àìgbọ́ra ẹni lè fa kílé máa gbóná ọjà rẹ̀. Iṣẹ́ ń bẹ lọ́wọ́ ọkùnrin láti ṣe. Má fura sẹ́ni yóò bá ń bá rìn. Ẹni yóò bá bá rìn má fura sí. Káfọ́tún ọ̀tún káfọ́sí wòsí o. Ló ń jẹ́ kán wọ́ ọmọ o. Ọ̀rọ̀ ìfẹ́ lè olè kò yẹ kó lóògùn. ọ̀npẹ́lá mi yóò gbọ́dọ̀ ṣẹ́ kò gbọ́dọ̀ ṣẹ́. ọ̀npẹ́lá mi yóò gbọ́dọ̀ ya. ṣínà ìràwọ̀ ẹni bá mọ̀rọ̀ yá ìwọ ni. àgbẹ̀ ah. gẹ̀gẹ̀ bí ẹyin ni. ìkọlọ́ra owó jíjẹ yìí. ọmọ màkà ọmọ màkà.